بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 àti o tó ń dá wa padà sí ìjókòó wa ní òní pẹ̀lú àná rẹ̀ àti dáadáa rẹ̀ àti déédéé rẹ̀. tọrọ ìfẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bàbá kí anábí àti àwọn aráalé rẹ̀ bàbá kí àwọn sọ̀hábà rẹ̀ bákan náà gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dára tó ń fi sílẹ̀ kí ọlọ́run nínú oṣù ẹlẹ́ẹ̀kejì tá a mọ̀ sí oṣù sọ́fà ní fourteen forty one hijira nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ní masjidu ìlú péjú ní òkè ìdàrọ́ ní ìlú Ìsẹ́yìn náà ní àwà nínú ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ wa tí a ń ṣe tí a ń kà nínú tíra ọ̀làṣọ̀tì ìṣòro lil-imam al-mujaddid Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ọjọ́ tí olùmọ̀ wa ṣẹ́kọ̀ sọ́ọ̀lẹ̀ ìfọ̀zán ìhàgbà ọ̀lọ́ ìtàlẹ̀ ọ̀rẹ́ níbi tí a ti gbé lónìí insha allah ta'ala òun náà ni alikófò ìfọ̀ òwò wal iman billah ìṣe àìgbàgbọ́ sítọ̀ òwòt kéèyàn ó ṣe àìgbàgbọ́ sítọ̀ òwòt asọ́kàn pípọ̀ òwòt onígbogbo tí wọ́n sì lẹ́yìn ọlọ́wọ́ wa òkú téèyàn bá ti ń sìn tọ́yàtọ̀ sí ọlọ́wọ́ ìlànà ìdá a máa sọ̀rọ̀ lórí kéèyàn ò ti àìgbàgbọ́ sí tọ̀ọ̀bù ó sì wà nígbàgbọ́ sí ọlọ́run. قال رحمه الله تعالى وافترض الله على جميع العباد الكفر بالطاغوت والإيمان بالله قل ما هو الشيخ محمد عبد الوهاب رحمه الله تعالى وصيبه الله أبارك لنا يا رب láti fi àìgbàgbọ́ títọ̀ owó ìyẹn gbogbo tí wọ́n ń tilẹ̀ yọ lọ. ó ti ṣe lọ́rùn àyè lórí àwọn ẹrú rẹ̀ wọ́n ní ìgbàgbọ́ tó wọ́n lọ́rùn nìkan ṣoṣo. ọ̀rọ̀ tí sẹ́kù wá sọ yìí. ọ̀rọ̀ tó níbi àlàyé síwájú gẹ́gẹ́ bí sẹ́kù kọ̀ọ̀dán gẹ́gẹ́ bí wọ́n ti ń ti àlàyé fún wa. àwọn náà sọ pé kọ́ lọ́rọ̀ وافترض الله على جميع العباد الكفر بالطاغوت ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe ní ọ̀ràn àyàn lórí àwọn ẹrú rẹ̀ ìdí àìgbàgbọ́ ṣètò ọ̀gbọ́n ọlọ́run ṣe ní ọ̀ràn àyàn lórí àwọn ẹrú rẹ̀. bákan náà ìwà ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ọlọ́run ṣe lọ́ràn ní lórí àwọn ẹrú rẹ̀ tí wọ́n bá ti ṣe àìgbàgbọ́ tí wọ́n kọ́ ti ṣàìtọ́ọ̀nù àti gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú tọ̀gbọ́ọ̀tì wọn wá ní ìmáàdù sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ bẹ̀ jùlọ. súnmọ́ dákẹ́rọ tààrí pàtó ọ̀bọ̀ lẹ́yìn náà ni wọ́n á dárúkọ ìjúwe sáńpé ní tọ́gùtù fún rẹ̀. فالطاغوت ذكره الله جل وعلا في آيات كثيرة منها قوله تعالى طاغوت oríṣiríṣi ààyè ààyè tó pọ̀ lọ́lọ́wọ́n bá ti dárúkọ rẹ̀ nínú Al-Qur'an al nínú àwọn àdàtọ́lọ́ngbà dárúkọ rẹ̀ òun náà ni àyà tó wà nù Suratul Baqarah tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàjù lọ sọ fún ti sẹ́rẹ̀ sallallahu alaihi wasallam a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni fàmẹ́ yẹ kúrò bí tọ́ ó ti wọ́n yóò fi billahi faqad istamsaka bil urwatil wuthqa la ti wọ́n ti tó wá nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba sí ọlá rẹ̀ ga jùlọ. tá a sì mọ̀ yí pé alikófòrò bí tọ̀wọ́ ìtó túmọ̀ ní láàjìláha alìmánu bí láàní kí ni o illa Allah wàyí mi bí lá wàmá yẹ fòrò bí tọ̀wọ́ yẹn ní pé tó bá ti àgbàgbọ́ sí gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run pẹ̀lú túmọ̀ pé láàjìláha kò sẹ́ni tí ìjọ ti sí lódodo wàyí mi bí lá tọ́wá nígbàgbọ́ sí ọlọ́run ìyẹn ní túmọ̀ kí ni o illa ẹ̀ńtọ́ba yìí lọ nígbàgbọ́ sí eléyìí tó sáyé gbàgbọ́ sí sọ́nà tó nígbàgbọ́ sọ́nà ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ó ti di okùn tó yí kó tí ò ní tu láéláé kò ní tu kò sì ní já ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá olóhùn ọlọ́run ọba ọba tó ń gbọ́ ni bíbọ̀ rẹ̀ ṣe déédéé pẹ̀lú títóbi rẹ̀ ọba olùmọ̀ tó fi ìmọ̀ borí gbogbo nǹkan pàtàkì. bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé Allahu waliyul ladina amanu ọlọ́run ni alátìlẹ́yìn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo yukhrijuhum mina dhulumati ila an-nur ọlọ́run fún àwọn yọ jáde kó nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ kan tuntun ti islam walladhina kafaru àwọn aláìgbàgbọ́ tiwọn awliya'uhum at-taghut alátìlẹyìn tiwọn àwọn aláìtìlẹyìn tiwọn òun náà ní tọ́gùtù gbogbo tí wọ́n sì lẹ́yìn ọlọ́run yukhrijuhum mina yukhrijunahum mina an àwọn yẹn àwọn aláìgbàgbọ́ gbérímù gbérímù oríṣiríṣi wùlá ìka ṣàmù náà rí fún fi hàn kàn ìlú irú wọn fẹ́ ẹni náà ni wọn wọn sì máa bẹ nínú náà gbére ọlọ́run làwà bẹ́ẹ̀. bákan náà wọ́n fi sọ́rọ̀ sí nìsa olùwò tààlà nínú sọ́rọ̀ sí nìsa ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sàlàyé níbi gbólóhùn rẹ̀ tó sọ pé àlẹ́mùtáwá ilẹ̀ lẹ́dí ilẹ̀ ó tó dasí ibà mílẹ̀ kìtà ọ̀wọ́ láwọn tá a ti fún ní ìpín kan nínú tíà ni yùmínú nàbẹ̀lẹ̀ jìbìtì wọ́n tọ̀ ọ́ wọ́n nígbàgbọ́ sí ó sà àti gbogbo àwọn nǹkan táwọn yẹn tí wọ́n ti kú lẹ́yìn ọlọ́run ìfi jẹ́ sọ bóòt wọ́n yẹ kó ló ní ẹlẹ́sìn ilẹ̀ kẹfàrò wọ́n máa sọ báyìí fún aláìgbàgbọ́ pé haula ahda min alladhina amanu sabila àwọn jìbùtù yìí àwọn òsà àti àwọn tọ́kùtù yìí wọ́n máa ní pé wọ́n mọ̀nà jọ tó jẹ́ olùgbàgbọ́ òdodo lọ sẹ́ni tó lè a tọ́jà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ tọ́sọ́nà ẹni tọ́lọ̀ tọ́sọ́nà lẹ́ni tó nígbàgbọ́ sí ọlọ́run kọ́kọ́ kan ṣoṣo ni tí ò lórogún tí ò tí ò tí gbogbo ọba ìlẹ̀kì ọ̀la dá. gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba pè wá níjà ọlọ́ni ọlọ́run ọba olọ́dà gbogbo odò olọ́dà àwọn ọmọ ẹ̀dẹ́ ni ọ̀dà àlìjẹ̀nu ọ̀dà àwọn màláíkà ọ̀dà àwọn ẹranko lẹ̀ ọ̀dà àwọn ẹranko omi ọ̀dà àwọn kòkòrò ọ̀dà àwọn ọ̀dà gbogbo tí ń jẹ́ káàkiri fa kọ́lákọ́lá bí nàmi ẹ ti ẹ̀ fi hàn wá ẹ jẹ́ àárín náà àwọn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run kí ni àwọn tí wọ́n ṣe mọ́tò ṣé wọ́n bọ ògún subhanallah tọ́lọ̀ ti ti sọ̀rọ̀ orin ti pẹ́ alukur'an kẹrì sọ́jà pé bọ́lọ̀ ti ń sọ fún ní alukur'an kẹrì kì í ṣe pé báyìí ní ti ń sọ fún òun ti ṣe ìkẹ́ ọ̀rọ̀ orin fún wa ni ọkàn mú ọ̀rọ̀ ẹ̀ wá níbẹ̀ yẹn ni tipẹ́tipẹ́ ti ni. suratu Ra'd àwọn yẹn ń sin sago kí ni sago dá òòṣà alẹ́ kí ló dá òòṣà oko ńkọ́ kí ló dá Ọbàtálá Yemọja kí ni gbogbo àwọn yẹn ṣe kí ni o kí ni wọ́n rí ṣe kò sí ẹ̀kankan tó dá kankan lẹ́yìn ọlọ́run ẹ wọ̀ pé olórí méjì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn yẹn ń sin ọlọ́jà gbọ́n oríṣiríṣi orí ń bẹ fún ọ̀pẹ tí yẹn bá tí yẹn bá rìn jìnnà ẹ rí ọ̀pẹ olórí mẹ́jọ ọ̀pẹ olórí méjì àmọ́ àwọn èèyàn ojú wọn dúdú wò rí nǹkan rí wọn lọ sọ olórí méjì báyìí wọn lọ ta àmọ̀rìwò ní wọ́n bá lọ ta aṣọ funfun ní wọ́n wá lọ ra ọgbà fún odidi odidi plọ́ọ̀tì kan tí kì í yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn sì lẹ́yìn ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ kẹ́kọ̀ọ́ ebèrè kọ̀ bẹ́ẹ̀ nìkan bá wó igi wọn lọ́la wọ́n lè pé ó bínú kú ni ibi igi yẹn ó bínú wọlé ni wọ́n bá tún gbé nǹkan mí sórí ẹ̀ ah ojú rẹ̀ ojú orí rẹ̀ subhanallah bẹ́ẹ̀ nìkan bá yọ ayọ̀ sí wọ́n rí fáyọ̀ ni wọn ò ní béèrè pé kí ló dé tí wọ́ ọ tó ọ jẹ́ igi tó fi gbà yín lọ́wọ́ rẹ̀ kọ́mọ́gẹ́ ọ subhanallah kò sí fún wọn. ẹ̀dọ́ ọlọ́run lè léyìí kíni táwọn tó dẹ́ sí lẹ́yìn ọlọ́run kíni tí wọ́n dá lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ bẹ̀ lọ. àwọn aláìgbàgbọ́ yẹ alábòsí kìí tó fojú hàn. àyà alábòsí wọn bẹ́ẹ̀ bí tí wọ́n ti hó yọ̀bọ̀yọ̀bọ̀ àtàwọn security ní ti sẹ́yìn pé lórí asán ni lórí òfò lásán ìjọ wọn ṣe àkọ́kọ́ dépò pé ọmọ rí títà tó kún tí wọ́n ẹtí ọ̀ ẹni wẹ́ẹ̀lì kò lè ẹni wẹ́ẹ̀lì. ọ̀pọ̀lọpọ̀ ní ìgbé adúpẹ́ ó kò sí kíní kà ọ̀sọ́ wá ti ẹni wẹ́ẹ̀lì lọ́dọ̀ àwọn tí wọ́n wá ni wọ́n ò kọ́ ẹni wẹ́ẹ̀lì ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá orí ibú ni fún wọn. tó ká mọ táǹtẹ gbogbo wa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá èyí tó fi yé wa nìyẹn ìgbé so ráwọn tá a fún nípìn kan nínú tíra wọn wá lọ nígbàgbọ́ sí àwọn òòtà wọn sì nígbàgbọ́ sí gbogbo táwọn yẹn jọ sìnkú lẹ́yìn ọlọ́run wọ́n tún wá máa sọ fáwọn aláìgbàgbọ́ yìí pé àwọn wọ̀nyí wọ́n mọ̀nà lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ju àwọn olùgbàgbọ́ òkú lọ bóun ni kẹfìrí ó ti mọ̀nà tó olùgbàgbọ́ òkú lọdẹ kò pé ó ti mọ̀nà jù lọ. ṣé n táà jọ́ jọ́sìn fún papọ̀ mọ́ra wọn òun jọ́sìn fún bi òun jọ́sìn fún kuta òun jọ́sìn fún eré kan òun jọ́sìn fún sà kan ẹ́ ọ̀sẹ̀ ìlú òun jọ́sìn fún subhanallah ọba aláìdó tí ò ọba tó ṣe pé bákan náà láti gbọdọ̀ máa sìn nítorí ìlànà rẹ̀ torí bákan náà oníṣàgó bíbà yìí yọ yàtọ̀ sí bí ó ṣe fọ ṣàgó rẹ̀ níbòmíì pẹ̀lú ẹlòmíì oníbòǹkálukú ṣe ń ṣe tiwọn wọn lè pé ẹsẹ báyìí ni pé ànọ́dọ̀ ah, ti wà báwa ṣe ń ṣe nì síbẹ̀ ni tí yorùbá sọ pé báyìí láti lé wa wọn lé wọ bùnmí tọ́ba jẹ́ pẹ́ sìn ni kò gbọdọ̀ jẹ́wọ́ mi kankan halálì gbogbo ọjà kalẹ̀ ká pẹ́ ẹ̀sìn mi ní àti ọlọ́ni akéwù kẹ́nìkan sọ pé a inú tá à ń kílé wa èèwọ̀ ẹ̀bùnmí ni ọ̀dájú pé kì í ṣe mùsùlùmí. àwọn náà máa ma ẹ̀tìtọ́ yanjú yàtọ̀ sẹ́sìn èso ṣe pé kọ̀ yanjú pàǹdà àwọn pàǹdà pọ̀ níta àwọn tí wọ́n bẹ́ẹ̀ nílẹ̀ wọ́n mọ̀ ké yọ̀bọ̀yọ̀bọ̀ ni ṣùgbọ́n kò sí ìmọ̀ ọlọ́run ti sọ pé òjò wọn yìí yọ ọmọ izin kọ̀ọ̀ṣíà àwọn ojú kan bẹ tí ó kú rẹ̀ tẹ̀ tí ò ní sí ìmọ̀lẹ̀ kankan nínú rẹ̀ níjọ́ gbèdé àyẹ̀mí làtọ́nù nàṣíbà wọ́n ti sẹ́ láyé ṣùgbọ́n sẹ́ wàhálà ìyá ná wàhálà ni wọ́n ti fúnra ra wọn sẹ́tùlà náà rọ̀ ṣàníyà yóò tún wọ́n dátó gbóná rírì ni ajẹ́pẹ́ ẹ̀jẹ̀ wà nìkan náà ṣe kiri yóò ṣe wàhálà ẹ̀jẹ̀ wọ́n náà ńkọ́ wàhálà tiẹ̀ mọ́ pọ̀ ẹ gbogbo wàhálà táwọn ẹ̀ ti ṣe látàárọ̀ ní ìsìn ẹ̀kọ́ abáni ìwé òdìkọ̀ ọ̀sán abáni ìwé òdìkọ̀ ẹ̀fẹ̀ ìwé èrè ọmọdé táwọn ọmọdé ọmọ pé wọn wọn gbà tí wọn gbà àwọn èèyàn sí rí ọmọdé tẹ́ mọ bá wọn wí dídí àgbàlagbà gàdàgàdà ọmọ àárín káàkiri gbòòrò ayé lọmọ ló bá ń tẹkẹ káàkiri. ẹ dàpẹ́ ẹ jẹ́ àmọ́ ìgbé wàhálà yọ ọlọ́run kẹwàá púpọ̀ ọlọ́run ti àánú mùsùlùmí gidi ẹ jẹ́ àmọ́ sáǹtì ní jẹ́ ẹ̀sìn ọlọ́run ni ètò jẹ́ kókó tó jẹ́ pàtàkì jù ní ẹ̀. àyà yìí ọlọ́run ọba ń sọ nípa àwọn tó ti pọ́njẹ́ yẹ̀ kó nígbà tó lọ fún wọn síra wọn wá tó lọ ṣe ìgbọ́n lọ nígbàgbọ́ sí àlìjíìbù tó wọ̀tọ̀ o ẹ máa rọpọlọpọ náà máa wọ ọpọlọpọ ẹ bá wọ bòmí ní ìsìn ẹ wọ ẹsẹ ẹ bá wọ àwàlẹ ọlọ́ọ̀lọ́ ọmọ yìí retí mẹ́fẹ́ eré àtọ̀lẹ́ tó gbé jésù dání ọ̀tọ̀lẹ́ tí ò gbé dání àìmọye ọ àwọn ọ́fíìsì kan mẹ́ẹ̀ tí ò ní sèrè ní tẹ́tí tí tí ń bẹ lọ́fíìsì yàn ní máa wárí fún kò dada kọ́ wa lọ kọ kátólíkì lọ hàn ah, káì bí wọ́n ti kó èrè sínú. ṣùgbọ́n ọgbọ́n ni fọlọ́wọ́n bá tó sàwa ní mùsùlùmí ọlọ́run tún náà sí ní àwọn yẹn fún wa ni ó ti ṣàlàyé ó ti yẹ káwọ wá sọra kó níbi tí wọ́n jọ́sìn fún lọ́yọ̀tọ̀ sí ọlọ́run tí ọlá rẹ̀ bẹ̀rẹ̀ lọ. wọ̀nyẹ̀kúlù subhana ọlọ́run tó ń ṣàlàyé fún wa nípa ìdèsí pé alámtọ́rọ yìí lọ́lẹ́bí náà yaz'umuna annahum amanu bima unzila ilayhi ọlọ́run ní tíra nílùú sálọ́wọ́ orí ni àwọn tó ṣe wípé wọ́n lérò nínú èrò wọn àbámọ́dá ni wípé àwọn onígbàgbọ́ ti wọ́n sọ̀kalẹ̀ fún ọ wa ma unzila min qablik wọ́n ti láwọn onígbàgbọ́ ti wọ́n sọ̀kalẹ̀ sáájú rẹ̀ kó tó dé yuriduna an yatahakamu ila at-taghut ètò wọn fẹ́ ni pé kí wọ́n lọ báwo ẹ má wọ ọ̀pọ̀lọpọ̀ lónìí

Ṣàngó ni ọ̀dàjọ́ kí a ogun àfẹ́fẹ́ tó gún efẹ́ subhanallah dáàrí ọlọ́ni yuriduna an yatahakamu ila taghut yọ ma wọ́n wọ́n ma gbèrò tí wọ́n ma fẹ́ ni pé kí wọ́n lọ sí ìdájọ́ wọ́n wá ìdájọ́ lọ sọ́dọ̀ taghut ọ̀dọ̀ taghut wọ́n ma wá ìdájọ́ lọ wa qad umiru an yakfuru bih wọ́n sì ti pa wọ́n láti pé kí wọ́n ti àgbàgbọ́ sí taghut yẹn ṣùgbọ́n wọn ò gbà wọn gbọ́ wọn gbà subhanallah lẹ́wàárí ẹlòmíì ilé ìjọsìn ló pè á ẹ wá o á fi tipátipá wá àwọn èrò wá bí ni o bàbá awọ́rò tó dilẹ̀ bàbá sí bàbá ẹ̀yẹ lọ wẹ́lẹ́dẹ̀ wá ẹgbẹ́ àárín bẹ̀ ẹgbẹ́ àárín bẹ̀ ẹgbẹ́ láàrin ilé ìjọsìn ìtọ́jú yẹn ẹgbẹ́ bẹ̀ ẹgbẹ́ bẹ̀ ẹ̀yẹ lọ wíwí kíní báyìí wá ẹ lọ wíwí kíní báyìí wá àti àpò yọ̀ kán ọyọ ẹdá yọ lẹ ẹgbẹ kìíní yẹn ti lóyè ẹdá ẹgbẹ yẹn ti lórí ọyọ ẹdá yọ tó kù sí lórí ọyọ ẹfọ mọlẹ ẹ wá ti gbà báyìí ẹ wá wò tí èsè bá ti ń jáde níbẹ̀ yẹn ah! àtẹ̀hànà àti dìdìrìn àti dìgbòlùkì ètò olóde ọmọ bí ó ti lò gbogbo ọdún ọmọ wọn bẹ́ẹ̀. subhanallah tí a gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́tàlá a sí torí kọ́ lọ́wọ́ bá kọ ẹ̀bọ yàtọ̀ sí ọlọ́wọ́ bá ilé kẹrẹ nílá ìkẹrọ àti dín kọ́ tẹ̀lé ìyẹn náà rọ̀ ṣètò mìíràn lọ́yìn ọlọ́ni kò sí ti parí ẹ̀sìn ọ̀nà bí ọ̀pọ̀ mọ́nà kúrò bí yẹn bá rí wéyìí ọmọ pé nǹkan sí Islam yàtọ̀ gédégédé gbogbo àwọn ìròyìn táwọn yẹn pè lẹ́sìn. ìdá tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ilé ìjọba bó ti sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn mùnàfíkù nìyẹn Suratu Nisa àyà sixty nìyẹn nínú Suratu Nahl ọlọ́tí ọlá rẹ̀ ga jùlọ ó tún sọ ìgbé wọlé kọ́ni bá ń sinna bí kúlẹ̀ ó ma ti rọ́ṣúlá ọlọ́ni pàápàá dájúdájú láì sí ebi jí bẹ́ẹ̀ àti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde sí gbogbo ìjọ kọ̀ọ̀kan a ní àgbẹ̀dọ̀ lọ́ àwọn òṣìṣẹ́ níbi tọ̀wọ́ ìdáhùn òjíṣẹ́ sọ fún ọ ní kẹ́ máa sí jìnnà sí tọ̀wọ́ rọ̀súlù kan ní látọ̀dọ̀ ọlọ́run síran yorùbá síra wo lọ́lọ́run ọdún wo lọ́lọ́run gbé sọ̀kalẹ̀ ọdún wo lọ́lọ́run náà subhanallah àwọn èèyàn béèrè ìbéèrè àwọn èèyàn bọ̀ ẹ béèrè ni pé ẹ dákun ọ̀run mi làwọn ọdún wá o ànábì sísájú ànábì nìran yorùbá bẹ̀rẹ̀ tẹ̀gbọ́n àwọn èèyàn rori dáadáa fún gbogbo wọn kàn bá ó wà láwà gbà tọ́ba lẹ́yìn ànábì ló ṣẹlẹ̀ ajẹ́kọ́gbà pé ànábì mi tó ń bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba ìdẹ́kẹ́ láti sọ pé khatamun nabiyyin òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olùrọ̀dà àbáyọ̀ torí ẹni tí ọba ti dúró lánàá ọlọ́run tí ọba ti jáde nu máa zá kòkò kaba yìí nínú ewu kaba yìí máa ń pẹ́ ẹ̀mí ògbé ṣùgbọ́n tó bá ti dúró láàlà ọlọ́run pé ibi tó lọ́run ra fà àlà sínú ló ti dúró ó ní tìmí tọ́pọ̀ ní gbèsè ayé rẹ̀ tẹ́nìkan bá ló fẹ́ dọ́ láàmú ayá rẹ̀ dákùnrin mi lọ́wọ́ má fà gbárí ẹ̀ tó má fà gbárí ẹ̀ tó rántí ọ̀rọ̀ àfáwọn bá fẹ́ sèdè kọ́ ọdẹ ọlọ́ọ̀ tara ni tó ní ilẹ̀ wo ni ó bà mí sánmọ̀ wo ni ó sọ mi tí n bẹ́ẹ̀ lọ fi agbárí mi tún kankan ní ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdú. ìtọ́lọ̀ ń wí nìyẹn o ipò òun ti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde fún gbogbo ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ gbẹ̀yìn ní ànábì Muhammad sọ̀sọ̀lọ̀ gbogbo ayé àti tí wọ́n bá ti nu ayé ló kì í ti pé yọ tẹsẹ̀ ọ̀rẹ́ nìkan sí Yorùbá kò sọ̀rọ̀ àrán yàn sí Yorùbá délé mọ́ táìpẹ́ tí wọ́n rántí Yorùbá lọ sọ ọ́ wà sọ táwùsá náà fún wa torí rẹ̀ yà Nàìjíríà nìyẹn ọ́ sọ ti kéńbérí fún wa ọ́ sọ ti tífì fún wa ọ́ sọ ti àwọn burúkú fún wa ọ́ sọ ti fílàní fún wa. ọsọ ti Igbo wa àbí ni bárẹ̀bárẹ̀ ọsọ ti wọn náà ọsọ fún wa ẹ̀rí Nàìjíríà èdè irinwó ló pé sínú èdè Nàìjíríà nínú four hundred languages Nàìjíríà ni ẹ̀bá ìdìbò àyè ọ̀wà sọ gbogbo ọmọ asọ òjíṣẹ́ tí wọ́n rán sí èdè kọ̀ọ̀kan o four hundred ní Nàìjíríà lásán ó ti wà lọdọ Ah, wàláhì tó o ti islam ọgbọ̀n tó o bá wá ń ti súnà islam ah, orí ló pè gidi dáadáa kò ní pé bàjẹ́bàjẹ́ o orí tí o ní pé bàjẹ́bàjẹ́ orí ló ṣe kíni o yóò pè dáadáa ọwọ́ agbádùn sọwọ́ ọnú hundred percent tá a bá sì ti rí pọ́ agbádùn sọwọ́ ọnú ọkàn wa ti balẹ̀ pé ọwọ́ ọ̀tá rẹ̀ ṣe kíni o wúlò ọ̀yá yìí tó o bá dúró ti súnà ní ọ̀sán náà ní dààmú kankan kíni wàhálà ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí báyìí dákun lọ́dà sínú gbó forí ẹ̀ gbá ògiri kó tú ká dànù. torí ẹ̀ ilé ẹ̀ náà jẹ́ bí àtakò ọjà mi kan adégúnwà kan láyé pé ọ̀ka báíbùlù lọ́ba kà fún tó sì máa Al-Qur'an Karim lọ́kọ́ Al-Qur'an lọ́dọ̀ àwọn àfọ́nisọ́nù náà kọ́ bá dùn ìtọ́yẹ kó mójútó láàárọ̀ ayé rẹ̀ mójútó Al-Qur'an àti ìtumọ̀ rẹ̀ tó yẹ kúrú nínú tafsir pẹ̀lú àwọn ahadith lálàáfíà lọ́nà tí tó àlùkò àlùkèrè àmọ́jọ́ ayé rẹ̀ báyìí lọ wákàtí. kílá fẹ́ máa dá sọ̀rọ̀ àlùkò àlè àtọ̀rọ̀ súnà sí kílá fẹ́ máa dá sọ̀rọ̀ sẹ̀ríà ìsìlámù sí. kó kálukú kó kó kó kó ṣe pẹ̀lẹ́ ìṣe yọ̀bá mọ̀ kí yọ̀ má dà sí. sọ̀rọ̀ náà ní wà. àtọ̀gùt màbọ́dọ̀ mi náà tó gbé tọ̀gùt wọ́n mú jáde látara tòbíà ní kéèyàn yarí kọ́mọ́fẹ́ gbọ́ kọ́mọ́fẹ́ gbà wọn kò tún yẹ wọ́n wọ́n mọ̀jà wọn fẹ́ tó lè hàtì òní kéèyàn tayọ àlá rẹ̀ kéèyàn mọ́ mọ́ wọn rẹ̀ ìtẹ̀yìn òtún kó gbé rẹ̀ kéèyàn má tó kéle tè kọ́mọ́ mífìn aha ìtì jẹ́ àtọ̀hútù nìyẹn torí pé ẹni tó sọ fún òun ti ọ̀sẹ̀lẹ̀ lọ́dà sọ́mọ́ wọn rẹ̀ sọ́pìtàn mọ́ wọn rẹ̀ àwọn kohan àwọn káhínà àwọn wọ́n tó ọmọdé ọ̀sẹ̀lẹ̀ tó láàrin fẹ́jú kejì wọ́n á fẹ́ sọ pé kí ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kan ló ti di ọjọ́ kẹta kó di ọdún kan lélẹ̀. tọ́ yòókọ́lù tọ́gọ̀lìmá nínú èdè lárúbá tó bá sọ pé tọ́gọ̀lìmá omi ṣe gbẹrù parí ìtumọ̀ ẹni gbẹrù sáfara omi ṣe kí ni ọ̀gá yẹn kí omi yarí omi takú omi olóhùn ọ̀gbọ́ wọn ọ̀gbà ẹlẹ́ẹ̀bẹ́ dí ọ̀nà rẹ̀ onírárá ọjọ́ ìbí màmá gbà lọ nìyẹn tẹ bá ti kọ̀tà ẹlẹ́gbà tẹ kọ́lé síbẹ̀ ìjọ tóbi bá dé yóò ti kí ni o yóò lè ibò mbẹ. ẹ sì mọ̀ pé ilẹ̀ tó ra lẹ́rùn torí pọ́nà kọ́ lẹ́rùn níbi ọba dé lẹ́rùn báyìí gbogbo lẹ́rùn kẹ́ni ilẹ̀ tó ra torí ọ̀nà pọ̀ dáadáa lẹ́rùn gbòjò ló ń kálukọ́ mọ̀ wọn rẹ̀ àwọn yàrá alẹ̀ ní ẹ̀rùn níbi ẹ̀wò ẹ̀rí kókókó ló le kókókó ní wọ́n bá fẹsẹ̀ tẹ́ abẹ́ẹ̀rí tó bá jẹ́ pé rà ní gbogbo ṣe ń ṣe yìí ọ wọn náà ni wọ́n mú mi lọ síbi nǹkan infact mo láìkẹ́ gan wọ́n níbi ìra níbi ìra kọ́ infact ẹ̀yin náà bá rí gbogbo ẹ̀ lé gbogbo ní ti gbà pé pé ìra nígbà tó bá ti ní kómi kú kò lára rẹ̀ tán yóò le ju ilẹ̀ lásán lọ. ó ní kòkòkò nígbà tá a fi gan sálẹ̀ báyìí tí ẹ bá rí kó tó di pé nǹkan rán lẹ̀ ó ti gbàgbé pélé òyì ni ẹ ti dákọ̀ àpọ̀ lọ́mọ olólè mọ̀ bílẹ̀ ẹ̀rà tí ń ṣe kíni o ìṣe máa rí ìdàgbọ́n ti sọ fún ala ọwọ akọ́lé nígbà tó dòde ọlọrun sóore fún gan níbi ara ògiri ẹ̀ báyìí ní sáàpù ti yọ alihamudulilayi sẹ́yìn kò sí wàhálà lọ ọ̀tá lọ pọ́n mi o ni o ọjà ni lára ni pe ẹ ẹ dáadáa níbàyí o wọn dáadáa ẹ paasi wọn ni a onígbèsè tí ò ní gbẹ ní ọgbẹ mi o sẹyìn ọba kó jáde pélé yìí tọmọ jẹ pé lóru gbẹgẹ wà lọ tún dé ọjà ìdílé rí gàgà sí ma jẹjẹlẹ àwọn ọ̀rọ̀ lẹ apẹlẹpẹlẹ lé ọba ti ọ̀rọ̀ jáde nínú ilé tí wọn kọ fúnra rẹ wọn. àwọn onílẹ̀ yóò ṣe dáadáa o àwọn onílẹ̀ yóò ṣe dáadáa o ṣé lóru wọn mọ wá ni. èso tí wọn bá ní sọkọlù náà omi yarí nù omi ni mi ní gbọ́ mi ò ní gbà mi sì ní fẹ́ àjẹpé tọ́gùtù òní kéèyàn tayọ àlà rẹ̀ kọ́mọ́mọ́ òdiwọ̀n ara rẹ̀ tẹ̀sí mọ̀ pé wọ́n ní awọ olúmọ̀tẹ́ wọ́n ní wọn ara rẹ̀ lọ́mọ o tí ọba ìmọ̀ wọn ara rẹ̀ yóò gbọ́ pẹ́rípẹ́rí tàn ẹ́ bó ti rí kó tó rí bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé fún wọ́n ṣàlàyé bóyá tọ̀ níbi tó gbá wọlé ọ̀tọ̀ níbi tí ó padà bá jáde ọ̀tọ̀ níyọdún tí ó lówó lólu yẹn lọ́kàn rí pé láìpẹ́ láì jìnnà ti lòun pààrọ̀ nílùú mi torí ẹ̀ tọ́wọ́ tùmọ̀ rẹ̀ ni ẹ̀kọ́ rẹ̀ tààrà iná lẹ́mà tọ́wọ́ lẹ́màá hamalnakum fil jariya ọlọ́run sọ ìpè nígbà dádájọ́ àwa nígbà tómi yarí fáwọn ọjọ́ anábì nù alayhi salatu wassalam ọlọ́run ni hamalnakum fil jariya agbẹ́yìn sórí ọkọ̀ ojú omi ti ń lọ ó túmọ̀ ìpè tọ́wọ́ ọ̀yàrí omi ló wọn ò wọn ò tọmọ Nuh alayhi salam tí bàbá rẹ̀ ní pé yàrá ọmọdé yẹrù kan máìnà ọmọ mi dákun wá gun ọkọ̀ ojú omi sọ́jà ọkọ là tí ó láàyè kú nínú gbogbo agbami fìdínà tí ń ṣẹlẹ̀ yìí onírẹ̀ bàbá mi sọ àwẹ̀ ilẹ̀ ìjọbalẹ̀ àṣemọ̀nì mi lẹ́nu máa orí òkè tó wo ti dé o ìbẹ̀lẹ̀ mi lọ olólè gbà mí sọ ọkọ̀ ọ̀tẹ̀ iná yọ ọ́jọ́gbó bàbá láìpẹ́ bàbá nílá àṣìmọ̀lẹ̀ yọmọ mi ní amúlilá àti ọlọ́run ìbínú ló kò sí ti gbani kò sí gbanigbani la kankan ó lè gbọ́ ọ́lá lẹ́yìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọ̀la àti ọlọ́run lélẹ́ yìí wọ́kọ̀ ojú omi wàhálà bẹ́ẹ̀ iná wọn ìmọ̀ òjì ọ̀ká nàmi nà lọ́mọ bọ̀ ọ̀kẹ́ bí ìgbé odò ṣe wù nìyẹn ọ̀ká làwọn méjèèjì ọmọ bá tẹ̀rì bàbá bá lọ. kò túmọ̀ pé bàbá kò túmọ̀ pé bàbá gbà bàbá ti jẹ́ kọ́ ọmọ náà jẹ́ kò túmọ̀ ọkọ jẹ́ ní ibú kò túmọ̀ bí ìyàwó jẹ́ ní ibú á sí àyàwó fìràhàn ọkọ wa jẹ́ ní ibú pé ìyàwó jẹ́ ní ìyàwó anabi nù àti ìyàwó anabi lò aleyhi masalatu salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kálukú wa ká lọ wò ẹja títẹ́ rẹ ni o gbogbo àti wọn máa sọ fún wa pé ẹja múra títẹ́ rẹ ẹja múra títẹ́ rẹ wọn ni ẹ ọlọ́run ẹni tí ọlá tó dà yorùbá tó wí ọ̀run lọ́mọ ẹni tí ọlá wọn bá pè lọ́rùn mílà abẹ́rẹ́ báyìí ọ̀run lọ́mọ ẹni tí ó ti kí ni o ti ọ́ là wọn lọ́run mi là ní. ọlọ́run lọ́mọ bí tẹ́ ẹ ti ń yí gbogbo àwọn orúkọ yìí àwọn orúkọ sápọ̀ lọ́dọ̀ yìí Yorùbá táwọn orúkọ orúkọ orúkọ tó ebi sọ àwọn ẹni rí ọ̀pọ̀ gan ọ̀dọ̀ Yorùbá ẹni híyà ilà àtùmá ọ̀sán méjì mú ha àtúm àbá ogun má ń zàlọ̀ lọ́ọ̀bì àmì sọ̀kọ́ oṣó ìbìrì àbí ẹ̀kọ́ ni àjẹ́ àbí àti gbogbo àwọn tẹ̀sán sọ yẹn náà yẹn ògún sàpàná sàgbó àbí ọ̀run mìlà kan gbogbo àwọn nǹkan ìdákùtẹ́ ni máa bá a sọ léèbù tí n bá ti wílẹ̀ ọ̀pọ̀ kan torí kọ́ta lè jẹ́ pé bó ṣe rí nùkọ́ ẹ̀fẹ́ ìnìkan lẹ́ẹ̀ máa wí ẹ̀ sàmọ́ rí lédè mí náà àwọn àwọn léèbù gan bẹ́lẹ̀ àbọ̀ ní English bẹ́lẹ̀ yọ sọ fún wa jáma kalẹ̀ ọkọ̀ kankan ọmọ bá wẹ̀ kí ni sàpànà. ọ̀gá o kí wàá ní wí ìgbèrè ńkọ́ ìmìrì ńkọ́ káì káì káì káì ọ̀tàn o àwọn eléyìí ò tiẹ̀ ló tún kún òun ò ló tún pẹ́. bákan bákan fáwọn orúkọ yìí náà ni orúkọ yẹn kan tuntun lè bó pé gbogbo báwọn. àbí ẹ̀kọ́ ni tọ́ba ti dídì àwọn tó kàn pé gọ́dù gọ́dù gọ́dù tó fi small g tó fi pè god of kìnìkan god of kìnìkan god of kìnìkan ló tún kù dẹ́gbà ó ṣe di god of àá nǹkan kan lòun dá ọba táwa ń sìn ló ní kíní ogun ló ní gbogbo nǹkan ìyẹ́dì ní mẹlẹ́kùtù kulli shay gbogbo kápá gbogbo ìṣúlọ́wọ́ ẹnìkan kan ọwọ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ọ̀dọ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ àwọn àníbí ẹnìkan ló ní kápá arin tó ṣe ní aláìsọba lọ dẹwọn lọ́dọ̀ ẹgbẹ́ gbogbo wọn bọ ṣàkóso lọ́dọ̀ àwọn èèbó wọn ò fi rọmọ tó ń gan fún rẹ wọn nà yọ pẹlẹbẹ bóyá àwọn mọ́tò tí wọn sẹ ń ṣe ní ìṣẹun ni bóyá ni wọn fi dì subhanallah azọpẹ nìkan ló ní ara ẹnìkan ṣe é ní.

sheikh wa ibn al-qayyim rahimahullah ta'ala wọn ní ìtumọ̀ tọ́gùtù òun náà ni gbogbo ntẹ́rù bá fi tayọ àlà ara rẹ̀ tí òfin mọ̀ wọn ara rẹ̀ nínú tí wọ́n ń sìn nínú tí wọ́n ń gbọ́rọ̀ sílẹ̀ nu àbí tí wọ́n ń tẹ̀lé ẹsẹ̀ rẹ̀. ẹ̀rí tipẹ́tipẹ́ ńlẹ̀ yorùbá wọ́n ní tíjọba ní kíni ẹ̀ tó kíni kí ni ìtumọ̀ ọba ńlẹ̀ yorùbá ẹ̀ bá lórí ohun gbogbo. Ah, ọba lórí ohun gbogbo bíyàwó yàwó bá ń lọ báyìí sọ́ba bá ní ẹ̀sọ́ yá ẹ̀ta gọ́kùn wọ́n ta aṣọ di ní ìsìn ọba ó sì tún bá sàtì pọ̀ ọba lè pé kódà òun gbé tán ni. ẹgbẹ́ sórí gàárì ẹ̀sìn ọba ó di ilé ọba ó di ìyàwó ọba nù. subhanallah nígbà kan nígbà wo la pè é nígbà kan ọba tó bá tóbi ọ̀dàn òní yóò tẹ̀ ọ́ pàtẹ́tẹ́ ni tí bá ń lọlé alẹ́ tẹ̀ ọ̀nà àtẹ́jà ni ọgbà. tọ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mí náà ṣẹbi náà ló wáyé náà ni àwọn èèyàn lọ dáná sun gbogbo aládìmọ̀ inú ọmọdé ọlọ́ba àforíjì wọn ọba tí ń bẹ́ bẹ́ẹ̀ náà ni lásìkò wọ̀nyí náà ni wọ́n láwọn tẹ̀ gbé ọba lọ nítorí ọrọ̀ òru nígbà yẹn wọ́n lọ dáná sun òkú ọ̀pẹ yìí. táà báyà bá ti jọba bí tọrọ ọ̀rọ̀ tọba gbé ọba lọ ya gbẹ o ọ̀rọ̀ ńlá ni o ọba ni a ah, ẹgbẹjẹ sí bọba ti rán mi lọ ya gbẹ kunu lẹsí sọ pé o sí wàhálà kò sí wàhálà wọn kàn fẹ́ rí mi lásán ni mọ́tò kárin ó lé o tó lọ gbogbo tó rù lọ mọ́tò lọ padà wálé wọn bá kàn filẹ̀ kẹ bàbá àti ọ̀pá àtàdé wọn fi ránṣẹ́ lé ọba òsínlẹ̀ tọrọ ọba ti wálé o àbẹ́ ẹ̀kọ́ ni lẹ́nu kan sọ pé kíní kan ní ìsìn lẹ́nu wọn tọrọ àtẹlẹ̀ ilé tí wọ́n ṣe lọ yìí ọlọ́run lọ́mọ ìfòòró tí ọba ìlú ìṣe wọ́n tó ní kẹsẹ̀jáde lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ tí wọ́n ní ìsìnkú ẹ̀yà ẹ̀kọ́ security ẹ̀kọ́ security wa mùsùlùmí ò bùkátà security ẹnì kankan ẹni ibú náà ni wọ́n gba security ẹgbẹ́ yẹn bá ti ṣẹ́ mu ẹni tí ti ṣẹ́ ni kí lọ́kàn pẹ̀lú owó yẹn ọkàn rẹ̀ ó balẹ̀ nítorí lè mú tẹ́ẹ̀fì rí ẹni rẹ tí ó sọ pé security bóyá àwọn kan tí wọ́n jẹ́ ní ibú kan lérí pé àwọn tàbí ìkarú fún wọn wọn láì ṣe bẹ́ẹ̀ ń ṣe tiẹ̀ kí lọ́kẹ́ nìkan pẹ̀lú pé ẹnìkan fẹ́ ṣe bákan bákan ò torí ẹ̀ lọ gba nìkan wá ẹni tí wá tó sọ rẹ̀. òní àwọn èèyàn bí irú yín náà làwọn àwọn èèyàn bí irú àwọn èèyàn bíi irú yín òun náà làwọn ẹ wò gbà tí Ìbàdàn ọ̀nà Ìbàdàn tó le láyé alọ́ba ló wọ́n bá wá tẹ̀sán àbá tí wọ́n ní pẹ́tọ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá wọn bẹ fún àfa ẹ̀mí mélòó ní bẹ lára tiẹ̀ ẹ̀mí ọ̀kan náà ni ẹ̀mí mélòó ní wọn bẹ lára tó ń bó ń tẹ jẹ́ pólísì ni ẹ̀mí ọ̀kan náà ṣe bẹ́yìn ní kíní kan igi níjọba gbé fún wa o igi ni ìbá mi ṣé ọkọ̀ jẹ́ olùdáwà gbé dání ọ̀pára tata àfi tilẹ̀ ní. la ilaha illallah àwọn wàá ní kankan sí àwọn sì ní security right wọn àwọn ọlọ́pàá láwùjọ wọn wá dà gẹ́gẹ́ bí ẹran ọ̀jẹ́ ẹran ọ̀jẹ́ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sọ̀rọ̀ àwọn dàbẹ́ o ẹni àpọ́nlé ẹni àyẹ́sílẹ̀ fún ọjẹ́ pé òun ti ṣera wọn láwùjọ àwọn yàrá sọ pé ọlọ́pàá à wọn ò ṣe sá fún tán o wọn ò sì ṣe é ṣe kí ni o wọn ò tún ṣe é mú lọ́rẹ̀ bọ́ ọlọ́kì bọ́ wá kí ọ mú wá náà ní méjèèjì subhanallah ẹni tó jẹ́ pé tẹ́nìkan bá fẹ́ fi nǹkan tí ọ̀daràn ní mú ó sọ pé láyé ó tún ti dá ọ̀ràn mi èmi lọ́wọ́ fi owó bẹ́ẹ̀ lé ó ti dáràn mi subhanallah wàhálà tí wọ́n ṣe lórí ilé ìtọ́ lọ yìí náà tí wọ́n parí lónìí yìí ṣe wọ́n ní kíní kan kíní kan ní sábì egun ọdún àbí. ẹ tọ ẹrí báyìí ní ìsìn ọtún náà lówó gbogbo pínpín wọn ní ìsìn ó ti tán lónìí báyìí ilẹ̀ lẹ́hàmìlì káwọ́dì insha allah ẹ̀ ń tọ́lọ̀ bá ní ọ̀dà nù wa pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ ọ̀rọ̀ olójú kó tó dásìkò yìí tọ́jọ́jọ́ alẹ́ tó yẹ ọlọ́pẹ̀rẹ́ la fi wá lánàá ìṣe àrùn ní sí o àrùn lánàá o wàhálà oríṣiríṣi wọ́n sọ̀dọ̀ gómìnà wọn lọ síbẹ̀ wọ́n lọ sùn tẹ́lẹ̀ lọ́jọ́ mẹ́ta nítorí àti mari ṣe pẹ̀lú gómìnà gbogbo ẹ̀ náà ní gbogbo rìsọ́ọ̀tì náà subhanallah àá tọ́ba bá ba lórí ohun gbogbo ọ̀bọ̀ tún fẹ́ máa sákàkiri lọ́dọ̀ ẹ̀ nìkan ya èèrè kóòtù wọn mọ̀ mú wáyé ìwé kóòtù subhanallah a ọba bá lórí gbogbo kó tó máa tètè fún ọba níwèé kóòtù. ìgbà kan ni ọba gbẹ́sẹ̀ lé tọ́ba bá pẹ́ kó tó gbé ẹsẹ̀ kó mbẹ́ ọlọ́run jọ mẹ́sẹ̀ lọ lé ní o. tọ́ba bá bá sáwọn àwọn tí wọ́n ń gbé èèyàn tí wọ́n ń gbé gbowó yẹn kí ni lọ́gán lè ní jẹ́jẹ́ lè wọ́rọ̀ lè yọ dọ̀mọ́ wọn kí á ní tì ní. ń gbọ́n bá gbowó wọn bá gbé ṣebí àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ọmọ ológun ni wọ́n ń gbé yìí wọ́n gbòdìdì sójà wọ́n gbé pamọ́ àbí ọ̀tẹlẹ̀ lọ́dọ̀ wa yìí ọ̀tẹlẹ̀ lọ́dọ̀ wa bí ọ̀hún òdìdí méjọ torí ọlọ́run bàbá jẹ bàbá lọ jẹjẹ rẹ ẹ ẹdì asọ̀rọ̀ ọba àti wọ́n gbé méjọ ẹ nàìjíríà yìí náà lájọ wa o níjọba lórí àmì kódà ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ tọlọpọ máa fi wọpọ kan tọba jẹ kọ náà bí ọdà láyéláyé gbogbo tẹfì tẹfì mọ ọ̀pọ̀lọpọ̀ àti kò ní mú dání. torí wọn bẹ ti rí nǹkan kankan tí wọn fi mọ pé agbófinró tàbí nǹkan kankan ni onítàjẹ tuntun ọkọ̀ kọ̀ padà nù tí wàhálà bá ṣẹlẹ̀ ọlọ́pàá yóò ti filẹ̀ ìdálẹ́ báyìí yóò ti filẹ̀ gbogbo ń tẹ̀bí àfilẹ̀ identify rẹ̀ pé ọlọ́pàá ni yóò tu gbogbo ẹ̀ lẹ́kíákíá ni ẹ̀rí ti ọjà àgbẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́pàá fàṣọṣọ àwọn amúrọ̀bàs kíni mọ́tò wọn ọlọ́pàá dẹ́bà ó ṣe báyìí síwájú mọ́tò pé bọ́tì òun ti kú ni ah! kíni ẹni ọlọ́run yóò dilé àwọn ẹni tí fìlà dànù gbòòrò tọ́ tọ́lọ́n sànú fún gbogbo wa o máàyìn àtọ̀hóòt àmà máàyìn àtọ̀hóòt tó máa rẹ̀ fi ṣàlàyé nínú òfin ẹ̀sìn ọlọ́run fọ̀húwà kama zakaro bin al-qayyim ó ní gẹ́gẹ́ bí imaamu wa ibn al-qayyim wọ́n ti sọ wọn àkọlà fún anyu sheikh haahuna ti sheikh wa muhammad abdullah wahab rahimahullah ta'ala tí wọ́n mú ọ̀rọ̀ náà wà òun ni tẹ́rù fi tayọ àlá rẹ̀ tẹ́rù fi mọ̀ wọn rẹ̀ ní tẹ́pà rẹ̀ ọ̀ká tó lóun lè di ó ní gbogbo òṣòro yẹn máa fò bọ̀ ṣé wò ní sòrò nu lè tiẹ̀ àwọn kan lòkè sòrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni gbogbo tẹ́rù fi ń tan rẹ̀ dànù ó ní ẹ máa rúbọ ẹ máa rúbọ gbogbo òkè sòrò tí wọ́n ti lérò pé kò lè ṣe ń ṣe ni tó bá gbé dọ́dọ̀ bàbá alágbáyé yọ bọ́ kú dànù tó bá gbé délé òjọ́sìn báyìí wọ́n bọ́ kú dànù wọ́n ní sòrò tí wọ́n jí ti tara Allah ìṣòro tó takú tí wọn nu mọ̀lẹ́bí wọn láàrin ìyàwó àtàwọn ọmọ ń bẹ fún wọn bá dáadáa tí wọn ò rí yẹn lọ́sẹ̀ tá à ń gbé sòrò rẹ lọ́sẹ̀ nìkan kan ọmọ tán rẹ ẹ̀rẹ́ nìkan ní lọ́dọ̀ wa ń bẹ̀ wọ́n ẹnìkan wa ń lago lọ ń lago lọ wọ́n á pariwo Jésù wọ́n gbé ẹnìyẹn bá ní kó wá bí níbo ni Jésù ọ̀hún wà wọ́n fẹ́ rí sọ́ńtò tọ́lódé àwa pàdé ẹ̀ nìkan tó lọ jẹ̀bi lówó àbí ṣé wọ́n ni kí n mú rọ́pò ẹ̀ torí ihun tó fi dàbí èpè bó ṣe ń kéde yìí ìtàn dájú pọ̀ ọmọ bí ó wà ọ wà jókòó á bọ fóònù ó pè kọ́ wa tọ́bi ti débì ní fìwọ́lẹ̀ ọmọ lọ àmọ́ tí ọ̀bẹ ti lé wá kò níbi orí o láàrin iléeṣẹ́ ńlá wọ́n ti dájókòó sí wẹ́dà mẹkáníìkì pétà gbogbo ẹ̀ pé ó ti kú ni pé èèyàn tòrò tó kó lè ṣe kankan. àní ń bo lọ́gbẹ́ni tó wíwà ọjẹ́ mi lówó mo fẹ́ gbówó mi lọ rẹ̀. òun táwo ó ti di dìde rìn gbogbo bíi dáadáa o wọn lùrọ aago tó ń lu kọjá gbá pàdé ẹnìkan o gbogbo bíi dáadáa o ẹni tí ọba ti lè máa gbé rìn wọ́n sọ pé àlọ́ pàdé ẹ̀mí kan tọba ti débi sọ àgò rẹ kọ́ ibi èsì àti mọ́sálásí à lò ó ẹni tó sì ń bá dàgbà ọ̀lẹ́ nìkan tó bá ti délé àbá yẹn máa lágbóná àbá ní wàá bíríkì fún wa wọlé ó sì wọlé àbá tilẹ̀ yìí sọ ọ́ di òkúta báyìí ẹni tó ń lọ síwájú léyìí olúwa rán mi sí ilé ọ̀sọ̀. o ò lè jáde mọ́ àánú àbí ọ̀dá náà ni àwọ̀ òkúta méjì tí ọ. bí ìṣòro rẹ̀ tọ́ kíní kan wá lọ́ba kí ẹ̀dẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ o ti wà ní ìṣòro báyìí ẹni tó ní ká gbé ìṣòro ọ̀yá mọ̀ pé mọ̀ pé kọ́là òun ìṣòro èyí sọ ọ́ dòkúta síìtì yẹn ní táwọn yóò débẹ̀ mọ́ tẹ́ tẹ́ kó ládùúgbò wo òpópónà yìí láti bí iṣẹ́ òun yìí sotiri tí n bí gbọ́gbọ̀n kan abo tàbí pé ọba kọjá lọ lọ́ba pé ẹgbà kíníkà ẹgbà kíníkà ní sídìí ọ̀ọ́jẹ̀ bá ti yà èyí tí mo ní màá ti fún yín ṣe fún ọ kó dàbọ̀ òsínú lè o lè ṣe fún ọ dáadáa àbí o ah àfẹ́ dákun o èmi ẹ̀ mọ̀ pé ọlọ́run kó já gbọ́n ni èmi wọ́n kàn gbago lẹ́nìkan lọ́wọ́ ni lọ́mọ wí káàkiri mọ̀ ṣe ẹlẹ́yà káàkiri tọmọ lago lago lago wọn tán lago fún táwọn ń sin táwọn ń jẹun lábẹ́lẹ̀ bẹ́nu lé táwọn ń ṣe yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ìyẹn máa polongo káàkiri ó gbé mọ́tò fẹ́ lómi náà máa kéde káàkiri máa kéde máa wá mọ́tò lọ́la fẹ́ gbà á lọ́dàkùn yá gbọ́n o lọ́dàkùn má ṣe wà lóko. ọ mo ṣe rí nìyẹn. irinṣẹ́ tó fi mọ̀ wọn rẹ̀ òní wọn pè ní allahu lahu ìlúdà ibi ẹgbẹ́ ọlọ́run sọ gbogbo ìrìn àjò ẹ mọ̀ ọlọ́run ti fàlà sí gbogbo ẹ̀ ọgbọdọ debi ọgbọ́dọ̀ débi bó ti bá a sọ fún ọ nípa òkè pápátá kan bá a jálẹ̀ kó dì mú kọ́ tán gbogbo sòrò sótó bẹ́ẹ̀ ní wọ́n bá kún ọjọ́ ní ìsìn pé pàṣọ ẹ̀yin ẹ̀kọ́ kọ́kọ́ wájú rẹ́fẹ́rẹ́ ẹ̀yin ẹ̀bọ́ wájú àtẹ̀pẹ́ ìgbòkùn jù wá lọ ẹ̀yin ti wá tó sẹ́yìn tẹ́ ó tà nìyà ẹ̀yin tẹ́ tẹ̀sán wá bẹ̀ fẹ́ṣà ẹ̀ pé làákàyè àtòkù ara yọ pọ̀ yọ mọ̀ jà yòrò lára ẹ̀yin àgbàlagbà ni ẹ̀bọ́ bẹ́ẹ̀. ó ń kálukọ́ ọmọ àti ìdí nìyí ẹmẹjà sanra wa o níta àbá tó ṣe ẹmẹjà máa ń pa wàhálà tó ṣe yajibu alayhi ayé yẹ kífà ìjà ha ọ̀pá dandan fọmọ ẹ̀dẹ́ ni ẹ̀kú dún níbi ala rẹ̀. fa idha tajawaza ha tọ́mọ nìyẹn bá ti tayọ rẹ̀ fa innahu yakunu taghutan ó ti di tọ́gùtù ó ti di tọ́gùtù. faman tajawaza hudud Allah allati haddadaha Allah haddadaha ẹni yóò tọ́ bá tayọ alọ́lọ́tọ́lọ́ ń fa kalẹ̀ lè ìbáàdì ìfáwọn ẹrú rẹ̀ lọ́ba tayọ ẹ̀. wà á mọ̀rọ̀ hun aláyẹ̀tẹ̀jà wáṣù ha ọlọ́run ti pa wọn láti fún ọgbọ́rọ̀ tayọ rẹ̀ wà á lá yọkọrìbù ha ọlọ́run ti ní wọn gbọ́dọ̀ súnmọ́ ẹ̀ tọ́ bá ti súnmọ́ tàbọ̀ tayọ rẹ̀ ọ̀gbọ́n ọ̀tọ̀ ọ̀gbọ́n òtún ni. fẹ̀yìndà tọ́gù lè anahu tọ́gọ́ wọ́tà ẹ̀já òwúlò lọ́wọ́ torí kó sì gbẹ́rù gbọ́n rí kó sì tayọ àlọ́ lọ. وقوله ما تجاوز فيه العبد حده من معبود أو متبوع أو مطاع gbọ́dọ̀ tó wà nù ẹ pé òun náà ní sẹ́rù fi tayọ àlá rẹ̀ nínú olú tí wọ́n jọ́sìn fún tàbí ẹni tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu tàbí ẹni tí wọ́n tẹ̀lé. hàdá huwa tààrí kò ṣáàmì lórí tọ̀ọ̀bù eléyìí ni ìtumọ̀ tó pé fún tí wọ́n jẹ́ tọ̀ọ̀bù lẹ́yìn Allah jalla wa ala torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ amara bi ibadatihi wahdahu la sharika lah ọlọ́run pàṣẹ fún oṣù òun nìkan tí ò sọ̀rọ̀ fún kò sẹ́gbẹ̀rà fún ọlọ́run ọba náà ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ pé ká sí òun nìkan lẹ́ni tí ò lórogún tí ó ti ẹ̀gbẹ̀rà. wa amara bi ittiba'i rasulihi sallallahu alaihi wasallam ó sì pàṣẹ ká tẹ̀lé òjijì òun àdébí sallallahu alaihi wasallam wọtọ àti rọsúlì ọlọ́nkọ́ àti títẹ̀lé àtẹ rẹ̀ àti títẹ̀lé àtẹ anabi sọsọlẹm fìmà halala wà harrama níbi tọ́lọ̀ ńsẹlẹ̀tọ̀ tàbí tọ́lọ̀ ńsẹlẹ̀wọ̀ tàbí tani tọ́lọ̀ ńsẹlẹ̀tọ̀ tàbí tani tọ́lọ̀ ńsẹlẹ̀wọ̀. fama tajawaza hadha al-amra ẹ̀ ń bá tayọ àtẹ yìí fahuwa tọ́gùtùn tọ́gùtùn ni o. man tajawaza hatta al-ibadati ẹ̀ ń bá tayọ àlàyé jọ́sìn àlẹ́tì àwùjábà aláhù tọ́lọ́ ọba ìlẹ́gẹ́ ọlá tó ṣe lọ́rùn àyàn wọ́pútà sọ bí ha tọ́lọ́ ti ta tàlẹ́tà fúnrẹ́ fún nìkan lágbọ́dọ̀ sí wọ̀nàfà ha àǹgà ìrìhì tọ́lọ́ ti ti pọ̀ fẹ́lómi gbà àgbọ̀dọ̀ sí fẹ́lómi. wàá bàjá máa aláhi rọ́ọ̀rọ̀hùn lọ́ba lọ sí ẹlòmí ìmọ̀ ọlọ́run ọ̀gbọ́n àtọ̀ ọ̀gbọ́n tó tọ̀ ọ̀gbọ́n torí pé ọlọ́run la yẹ ká sìn ọwọ́ àlọ́ sìn kan mi tọ́ yàtọ̀ sọlọ alẹ́ nìkan sọ̀rọ̀ ó ní a kí ló dé sẹ́yìn sẹ́yìn máa ń kórìíra kéèyàn ògbé bọ̀ náà ẹ mọ̀ pé ipò tẹ́bọ́ wà lọ́dọ̀ àwọn táwọn jẹ́ adáhùn sí ipò tádùá wà lọ́dọ̀ sí i bẹ́ẹ̀ tẹ́ ń sàdúrà yẹn àdúrà táwọn ní kíni o kò lẹ́bọ̀ sóríire lẹ́bọ̀ ọba dákẹ́ bó bí ọ́ ni o sóríire ní ọ̀dàkẹ́ ó yẹ kó o lè sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bó e sóríire pẹ̀lú òjẹ̀rì látọ̀dọ̀ tẹ̀ náà fún ẹ̀gbọ́ o ti gbẹ́nu dáṣẹ́ òun gan o ti tọ́ka pé kí ni o orí ìbú lẹ̀ bọ̀ wọ́n ní ẹni tó bá jórí ìbú ni òun ò ní í ṣe ọ̀dà o lágbájá yìí ọlọ́run níjọ́ ọlẹ́bọ lẹ́rù òkú lánìí a tó lè jẹ́ kó ríire ní ẹbọ fún ní kọ́ mọ́nì lẹ́rù kó tún sàmì wọn náà máa kórìí ibú ni òlẹ̀bọ kódà bọ́ọ̀ bàjẹ́ fẹ́ sọ́jáde mọ̀ ń lọ lókòókòónà yìí lóun tó ń bá gun machine lọ ẹ ti mọ̀ ṣe fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ lórí machine báyìí lọ́nà kúlẹ̀ yá yìí tẹ́lẹ̀ bá ń sọ pé tẹ́ ẹ mọ̀ fẹ́ gbóhùn ni tẹ́ ẹ mọ̀ pé ń tẹ́sí ọ̀dà ọ̀nà ẹ ti sùúrù ẹbọ yẹn sì wàá gbà tẹ́ ẹ mọ̀ kọ́rọ̀ ń le jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ ẹbọ sì wàá gbà ńbolẹ̀ sá wà ńbolẹ̀ wà ẹ ṣe sùúrù káwọn òfin ríra ẹ sùúrù ni o káwọn òfin ríra. ṣé wọ́n tó ọba máa tó ń ṣe tọ́jẹ́ mùsùlùmí kan lẹ́nìkan ọmọ tí wọ́n lọ gbàdúrà rẹ̀ ìwọ́n lọ́dọ̀ ọgbà àbí wọ́n náà sọ pé wọ́n lulẹ̀ ìsìn á bẹ̀ lọ tọ́lọ̀ bá lè kó oore ní ọjà sí fún ọ kó rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ síbẹ̀ tọ́ba di pé nǹkan míì ni ó lóore fún ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ sáyé mi lọ́wọ́n ní bàbá àdúrà yẹn àdúrà tẹ́tẹ́ yóò ti kọ́ gbá ọ̀hà àdúrà gbà ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ṣe kí o tọ́bọ̀ gbà sí i sẹ́mi máa gbà èmi kọ́ tá a lápè ọlọ́ àwọn tó dá gbogbo wa lápè òun náà lọ́ba títí máa ń gbàdúrà ẹ̀dá ṣùgbọ́n má lè rò pàdé àrẹ ọba o ó ṣe ti kọ́ ẹ̀pá burú kan bọ̀ tí ọ̀fẹ́ díwọ̀ orin ẹ̀fẹ́ gbé lọ́lọ́ fi àdúrà yẹn ló fi ká àbúrú náà ló fi ká lẹ̀ ẹlẹ́bọ mọ́ṣíríkù tọ́gùtù ni o tọ́gùtù ni gbogbo ẹ̀ tó bá jẹ́ mọ́ṣíríkù lẹ́yìn tajawaza al-hadd fil ibadati torí kò ti tayọ àlá níbi ìjọsìn wà á bẹ́ẹ̀ máa lọ́ sọ́rọ́fà alẹ́ àìbáadàta lè gbẹ́rì mùsàhẹ́kì ha ọlọ tẹ́lẹ̀ jọ̀sìn bẹ́ni tí ò lẹ́tọ̀ sí jọ̀sìn wọ̀kàzárì ka mani abada àwọn mani ọbídà wọ́n wọ́n ọ̀rọ̀ ọ̀gbìn gbogbo ẹni táwọn yẹn bá sì tọ́ yọdún sí pé wọ́n ń sin òun tọ́ gúdù ló tọ̀ wọ́n jí láàárọ̀ wọn lọ wáyé fún òun náà bá dákẹ́ bá rẹ̀ ẹ káàrí ẹ̀yàn wọ̀nyí ẹ mọ̀ mí lágbà ẹ mọ̀ mí wá wáyé fún gbogbo bí wọ́n ṣe ń yí lóun gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ fẹ́ dà téèyàn ìròyìn téèyàn gbọ́dọ̀ pé ẹ̀dá òní wọn gbé tó jẹ́ pé ròyìn ẹlẹ́dà tó náà bá dákẹ́ gbogbo ẹni bẹ́ẹ̀ tọ́gbótù ní tí wọ́n bá ń sìn tóun náà yọ́nú sí ìjọsìn yẹn tọ́gbótù òun náà nílò wọn. tọ́ bákan náà alẹ́ bíi yàgùrù hùnà ẹ táwọn èèyàn sìn bìhádà pẹ̀lú eléyìí. wọ́yẹ́fọ̀rọ̀ṣù tí wọ́n dunnú wọ́yàtàrọ̀ asòbí hàlà ṣáì ó tún gbé nǹkan lórí ni pé a èmi nígbà tẹ́ ẹ̀ mọ̀ mí nì ewúrẹ́ ilé ọmọ yìí ọdẹ èmi a tọ́ba jẹ́ pé láàrin àwọn èèyàn mọ̀ wá tọ́ba ti yọọ máa rò pé èmi yóò tún gbé ọ̀rọ̀ yẹn lórí ni wọ́n tàbí ẹmu káàdà tó sì wá lérò pé tí wọ́n wí ń láàrò bí àwa yìí bá a bá ṣe ni ó sì tá a bá ní ṣe hín yóò ṣe hín ni kò ní ṣe hín tọ́lọ́ba ló ń ní fún tá ṣé gba ìdàrọ Ọlọ́run kò lára èèyàn ẹ̀rí táwọn èèyàn máa sọ fáwọn ẹ̀dá ẹgbẹ́ wọn. sẹ́wọ̀n pẹ̀lú ẹ̀ náà ni àwọn orin rọ́ọ̀kan tí wọ́n ń kọ káàkiri orin tí wọ́n kọ fún Sheikh Ibrahim yẹn yà Sheikh Ibrahim bọ́ọ̀gùn lílíwọ̀rọ̀ gbèsè ní ìlú yẹn báyìí ṣe káfá lè mú náà pẹ̀lú Sheikh Ibrahim wọ́n ní bọ́ọ̀gùn nígbà tó tún lọ ìta ló tún wá wà nípò àánú ayé tó ń fi jẹ́ fún àánú gbogbo ayé. ìrẹsẹ̀ Ibrahim dákun ṣàánú òun o ṣàánú òun o torí pé wọ́n làánú gbogbo ayé. fálímù náà sẹ́ńkìlì kẹrọ dákun gbàdúrà òun pẹ̀lú àánú rẹ tó ní torí pé ìrònú pípẹ́ àmọ́ ká rẹ̀ bọ̀ kan àlìmúnà yóò bọ̀ sí yóò bọ̀ sí sẹ́ńkìlì kẹrọ àmọ́ gbọ́ onímíndún ní fadilika láì sí ọlá àwọ Ibrahim láò àhílù lè sànà yìí òun ò lè jẹ́ ní ani àgbégaláyé láì sí tirẹ̀ Ibrahim Ibrahim tó ti kú ti pẹ́pẹ́ ọlá rẹ̀ náà lọ́wọ́ ń jẹ báyìí káàkiri tí o tiẹ̀ wá gba Ibrahim gbọ́ rárá tó wọn ọkọ́lé ọkọ́lé tí ló mọ́tò bẹ̀bẹ̀ subhanallah bákan náà ni bákan náà ni bí wọn náà bá gbọ́ ọlọ́run bá bọ́tà fún onígbàgbọ́ pé ọlọ́run ló lè ṣe tó kan ni ọ̀ yàtọ̀ sẹ́ni ẹgbẹ́ àtàbúrò ní ìtù ẹjọ́ ń tẹ̀léra yín náà ni ẹ afọ́jú ń fa afọ́jú ní pọ̀parí náà nìyẹn ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ asọ́ra o ẹ̀jẹ̀ asọ́ra ìjẹ́ nìkan bá ní afá lòun tó náà wá sọ̀rọ̀ ẹni tó ń kútu kalẹ̀ kí ẹ má bọ̀ wá bàbá àgbọ̀mọ́là ọ̀nbẹ níbí báyìí gbogbo ṣẹ́ bá fẹ́ nítorí yẹn máa kó bọ̀ àmọ́ wọn sórí ibú ni ọ́ olùsìn gbọ̀mọ́là èwo níbẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n gbà là á á lè jẹ́ kó dáa fún ọ kí ọmọ ti ṣe agbọmọ arọ́kànlá àmọ́ ọmọ torí ibú tó ń ṣe wò yọ dáa fún ọ ọ ṣẹ̀ṣẹ̀ wá jókòó pé kẹ́nìkan ọ ṣẹ̀ṣẹ̀ kó wá kó wá kó wá tí wọ́n ìbọn bùkátà tiẹ̀ tó ọkọ̀ dáa fún ọ náà ni pẹ̀rẹ́ kí ọ̀dà fún ọ ni tòun jẹ́ àmọ́tàǹsẹ̀ eléyìí pọ̀ púpọ̀ táwọn yẹn ṣe irú ẹni tó bá ti bẹ́ẹ̀ tó ń kú tu ni mísìlò fìràwọ̀n gẹ́gẹ́ bí fìràwọ̀n torí ma alimtu lakum min ilahin ghairi èmi ọmọ náà ọba kankan tẹ tó ń tójú òun lọ òun ni ìrẹ haman ẹbìnrin sọrhan bá mi kọ́ ilé kúkúrú ńlá làálẹ àtọlẹ ilẹ ilẹ ni musa mo fẹ́ lọ wọ Ọlọ́run musa tó sọ pé ń bẹ lókè o subhanallah ẹ mọ̀ pé ìtayọ àlá ni ìtayọ àlá ó ní gbogbo yẹn bákan náà wọn namurud namurud lójú ayé anabi ibrahim aleyhi salatu wa salam tó náà ń pọ̀ lọ́wọ́ ó ń pèlè lọ́wọ́ fáwọn èèyàn sẹ́sìn ma pé fìràwọn nana wí bẹ́ẹ̀ fàhásàrò fanada fàkọ́lá ana rabbukumul a'la ó pe àwọn èèyàn jọ lọ́ba ní òwúlẹ̀ lẹ́dàá yìí tọ́ka jùlọ. wọ́n ma ṣááyé kí turuki sofiya àwọn ṣéwùṣéwù àwọn oníṣòfì anagbèrè àwọn tí kò yẹ ẹgbẹ́rú ti Ibrahim kala ti mú wáyé ní ọ̀pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ tẹ́ máa rí. àṣẹwà abúlé káàdìrì ìtìmọ̀ bí ti máa ń kọ̀ yẹn náà náà bẹ́ẹ̀bẹ́ lórí tìrìtì. àtàntàn pé ya na àgbàdìrí na àtúnyẹn náà ń kò jí sí yàtọ̀ àti àríjà alálà ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀rú ti ẹ̀yẹ ọkùnrin àyínú nàbí àwọn onílẹ̀ sanu wa pẹ̀lú àánú ọlọ́ a ah. subhanallah oníbú ni o dápẹ̀já sọ́ra o dápẹ̀já sọ́ra kó gbogbo àwọn sísìn yà àwọn amáṣáyé sọ̀sọ̀fíà gbogbo yẹn bẹ lára wọn ẹlẹ́mi lè mú àtọ́ fàdá ní báyìí kí lórúkọ tiẹ̀ onínú ọ̀dàgbàgà olùtí sórí rẹ̀ ǹjẹ́ ọlọ́wà ṣe wòlímọ̀ rẹ̀ ó wo bíi ni lónìí kó ti sóríire ǹjẹ́ ọlọ́wà ṣe wòlímọ̀ rẹ̀ àdẹ̀kùn làwà wá àdẹ̀kùn làwà wá ǹjẹ́ ọlọ́wà ṣe wòlímọ̀ ta ló tó tẹ̀lé Dáúdù dùgbàgà ó ti sóríire wọn náà sóríire wọ́n ti gbà wọlé. lónìí káì èyí ti gbẹ wájú àwọn bàbá ti forúkọ sí orúkọ tí wọ́n ti sí sínú rọ́stà kémi náà ti rà kí n rà pálá kí n tiẹ̀ dọ́dọ̀ rún bàbá òun kémi náà sóríire bí wọ́n ṣe sóríire agbẹ́rẹ́ oríire rẹ̀ dà ẹ̀ńtọ́ ló ti ṣe títà ti jẹrà fún gbogbo ẹ̀rọ ara rú ní òru rárá o kò sí kankan tó jọra wọn ẹ̀ńtọ́ ló ti ó ti sóríire yìí oríjọ́ ti ti wó látòní lọ ètò ọba rí nù ètò ọba wọ nù ní ọmọ kí tọ́lọ́ bá bí ọ tọ́ bá dálì kí a máa kọ́ dáa kọ́ mi àwọn yẹn máa gbé ọ̀daràn bá ṣé báwọn yẹn wọ́n sọ fáwọn àwọn ọmọ ìjọ wọn pé wo gbogbo tẹ bá fẹ́ máa tẹ máa dé lórúkọ mi ẹni bàbá ń gbẹ́jọ́ ẹni bàbá ń gbẹ́jọ́ tọ́ba dálì kí á mọ̀ wọ́n wà lìjẹ́ náà tó tọ́ba ní kẹ́ ẹ wọ́n náà wọ́n fi gbogbo yín sí mú yẹn fi ta tọ́ba ti wọ́n náà náà báyìí wọ́n fi gbogbo yín ta ẹ wò sẹ́ táwọn yẹn mọ̀ ara wọn dá. wọn a mọ̀ kó méjì wá lé rẹ̀ wọn ni wọ́n sa gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ wá kò lè fi gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ sí kó fi mọ̀ kó gàdú. ọlọ́run ta mú wa o àwọn èèyàn àwọn èèyàn lè mọ̀ o wọ́n hàn àwọn èèyàn lè mọ̀ gidi. èèyàn sì ń wá lọ́dọ̀ wọn náà ọ̀rọ̀ gbajúmọ̀ lásán náà. nìkan ní ẹnìkan tó ti ní ìbàyí ṣé kò àṣírí àwọn ìpè thirty three báńkì ni mo ní lọ́dọ̀ ọlọ́run thirty three báńkì sì ni mo ní ẹyọ kan mo ní kọ́lọ̀ bá dàlú ètò wọn dàlú ní kan tó tó tó tó tó tó báyìí wọn náà ni wọn lọ twenty two tó gbàgbé thirty two tó kù mọ́ pamọ́ fáwọn ọmọ àwọn èèyàn sì tó ní làákàyè ti à á àwọn ọmọ rẹ̀ gan ló tún ṣe kíni ló tún pamọ́ èyí ṣe gbogbo àwa yìí àwọn ọlọ́ọ̀dẹ́ agbọ́n ni ọ̀la sẹ́rí ahlùsùnà ọ̀fọ̀ gbogbo ìbìbò kó lójú èèyàn ọmọ ọlọ́dà rẹ kì ní ìdí wọn máa máa dààmú kẹ́nìkan máa gbé ọ máa di ọ fi ọ dín yóò pàtàkì sínú rẹ wọn máa fi ọ gbé ẹ̀kọ́ mi kéèyàn tó o ó ṣe kó tó jẹ wá túmọ̀ bá ò o. kó máa kó olùkọ́ olùmọ̀lẹ́ ṣùgbọ́n bí tọ́lọ́hùn gbé olùmọ̀kásí ọ̀gbọ́dọ̀ gbé sí ipò tẹ́ni òde tí ò tó ọ̀gbọ́dọ̀ kọ́ sọ kó tó bẹ́ẹ̀ kó tó ju bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ bàbá ló múdẹ́ fún báyìí ah! àwọn bàbá tó ṣe pé tọ́lọ́ bá lóun ò ní ṣe nǹkan wọ́n sọ fún ṣe. ẹ mọ̀ pé gbogbo àwọn ilé yẹn lọ́dọ̀ tí wọn kò ní ìtumọ̀ kankan àwọn yẹn alùpùpù alẹ́bínà yàgùdù kó máa tó bá rẹ̀ wọ́n tó ti bá wọn tó ń tẹ̀lé wọn ní ti ń sìn wọn ni. ọtí haram bàbá ní àlàlì ni bàbá ló ní àwọn. kìíní haram bàbá ní ká máa ṣe èso bàbá láti láwọn gbẹ́jọ́. kìíní halal wọn ni irọ́ bàbá ní ká pè ní haram. subhanallah ẹ mọ̀ pé jọ̀sìn jọ̀sìn ni gbogbo àwọn ṣe wọ̀nyí aláti ṣe pẹ̀lẹ́ gan-an aláti ṣe pẹ̀lẹ́ gan-an wọ̀yọ̀rùbọ́ nàbí dàlí báwọn àjọ wọn báwọn èèyàn wọn ti ń sìn wọn. wọ́n tún yọnu síbẹ̀. tóbi báwọn kan máa rí wọn ẹlòmíín tó bá fẹ́yàwó àfi kí ṣéwù ọ̀kọ́kọ́ wẹ̀ mọ́. ṣéwù omi sí lára wọn rò pé bóyá ṣáhùrù làásàl ọ ní ìmọ̀ yẹn bóyá lọ́dọ̀ yóò gbòòrì lọ́dọ̀ ti ṣe o à kọ́kọ́kọ́ jẹ́ pé ogun bàbá ni ó bọ̀ sí lára kò lè bímọ bí irú bàbá kálíbárí kò lè gùn ọ farabalẹ̀ fún bàbá ni o gbogbo sẹ́tù bàbá bá fẹ́ ṣe fẹ́ràn subhanallah bàbá tí ò ní ìyìn lórí ọmọ òjò ẹ̀ tọ́ sí pé òun ní ṣètò bẹ́ẹ̀ bá kó ìyàwó jọ ìrírí tó tún wà pé káì ẹ bá di ìyá ìyá ẹ bá di kẹ́ńdọ̀ àwọn ìyàwó dání náà ìyàwó ṣe wọn yà má bá a sàyè bẹ ẹ má bá yà sàyè bẹ tẹ̀ǹká ìmọ̀ ìlà ìmọ̀ wọn rẹ ni wọn ní sẹ́wù pé wọn ní wọn gbọdọ̀ fẹ́ yàwó rẹ o síyàwó ànábì wa ni ń tẹ́rì sí torí rẹ̀ ọba ní pa ọ tẹ́rì sí ẹ̀ wọ́n bá àwọn obìnrin pẹ́ pé iṣẹ́ ti parí lórí tiwọn àwọn ti dẹni àdìjẹ́nà náà. ó sì rí sí àwọn aburú bẹ́ẹ̀ ń ta wọ̀ mọ́ tí yẹn bá ń wòye ọkọ yóò mọ bàyẹnu jẹ́ púpọ̀. ọ̀hún yẹn dẹ̀rẹ́ ọ̀nà nàásà ilẹ̀ àhàdà tàbí ẹ̀kọ́ mi ń pe àwọn ẹ̀rọ síbi eléyìí pé bàbá ni ẹja lọ bá tẹ́ ẹ bá káàkiri tẹ́ ẹ bá dé sàárè ìdásàlá ti ní Ìlọrin fàájì tó wà láhàrọ̀jì ẹ lọ sí sàárè ìṣáàzìlì ní Ìlọrin fàhádé tí wọn là àrọ jẹ lọ sí èkó lọdẹ ibi tí wọn ti ṣe kádàmù wọn máa sọwọ gba ojú wíńdò báyìí ni wọn sì máa sọwọ sínú rẹ wọn tún máa tẹwọ pé bàbá o àtòkù yín àtàyè yín kò sí tí ò lè sẹyìn láǹfààní o ìyẹn ni Ọlọ́run ẹsànú àwọn èyí ti rí àwọn báyìí o àwọn làwọn ò yín o ẹ lọ sí ilé ìrònú àkẹlẹ o ẹ lọ sómùkò kẹlẹ o ti ṣẹkù làwálì lómùkò ohun ti ẹwọ ọsìn àwọn ọmọ pé ọdún tá a máa ń ṣe tá a máa ń wálé fún lọdún ìtùnú ọdún ìkúnra wọ́n bá sọ pé tí wọ́n bá wálé ọdún ẹ̀ẹ́n nígbà tá a bá wálé ọdún láti ọdún mólìdì ni o wọn àbí mólìdì ta ni ṣẹ́kẹ̀ làwájú ọdún tiwọn tí wọ́n máa ń tí wọ́n máa ń tírú wọn gbogbo bíi ìsọdún pẹ́yìn fẹ́ sọdún léyà ló pe ọdún yìí ọ́ ní gbogbo ẹtí ọ̀dà yẹ́wọ́ ọdún mólìdì odidi ìjọba kwaro fún wọn ní àwọn policemen àwọn securities tí ó pọ̀ tí ó nídìí wọn. wala hawla wala quwwata illa billah ṣé mọ̀ pé wọn ò ní sáláì má ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn iná já jújù wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó le ọ̀gá ẹni yòówù tó bá ní pé iṣẹ́ yẹ ẹni ṣe sẹ́ni wọn wájú kábà ń kí àwọn ẹni tí bá ń gbóyin lẹ́nu nínú àwọn ọ̀gá kan ábà yín mo kó bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì ní ni ẹ máa sọ́ ní ti ẹ máa sọ́ ní ti ẹ máa kó. pẹ̀lú òkun ọ ẹ̀sùn mọ̀ ìjọ̀nù ló wáyé wá sí tẹ́lẹ̀ tọ́wọ́ ti gbiná díẹ̀ fún wa ẹ̀ ọ àwọn àgbẹ̀yìn ni ọ̀sùn bàbá ilé bàbá fi bàbá nìkan sẹ́yìn níbẹ̀ sẹ́yìn wọn náà nígbà tí ọwọ́ àbọ̀mọ̀tò wáyé náà tẹ̀ tọ́wọ́ àbọ̀mọ̀tò wáyé náà dàdúró ni pẹ̀tọ̀ nígbà wọn transfer fún àyẹ̀wò ẹ padà wá sẹ́yìn o. bàbá táwọn yìí ó ti dẹ́rù àwọn ọ̀gá lọ bí ilẹ̀ bí ilẹ̀ bí ẹni. nígbà tá a bá dé a bá ké kúrì sí o kí ló dé bàbá ẹ̀ẹ́n kíníkíní kan bàbá ẹ wẹ̀ wọ́n ní ẹ̀yìn àti gbogbo nǹkan ti bẹ́ wá ní ilẹ̀ wẹ̀ nígbà tọrọ lé tó ṣe àfa àṣebí dẹ́ẹ̀dẹ́ àwọn yòókù rẹ̀ ò ṣe báyìí ṣe báwọn ọ̀gá ẹ̀ ló gbélé òní wọn ò ṣe báwọn kí ló sọ pé wọ́n ni wọ́n ní wọn á kojú mi látàárọ̀ bàbá tẹ́ ẹ bá sọ́ra kí lẹ́yìn gbé ní gbogbo tẹ́ gbé láti pàǹtí lásán àtọ̀sán yàtọ̀sán àti gbogbo ẹ̀ ẹ wọ́n tó bó ní ìsìn ẹ máa gbádùn pẹ̀lú ẹ̀ tọ́ba tó gbà yìí kẹ́sì káwọ́ kó gbà yìí kó lè gbà yìí ọmọ mi ṣe sùúrù o ọ̀rọ̀ bá jẹ́ tó o tó tọ́lọ́ kò ṣe ṣe àwọn ìjọba tẹ́ wà tó wọn yẹn táwọn yẹn bí ti dẹ́rù bà wọn ọdájú kò sí ní tẹ̀mí tó ṣe iṣẹ́ ilé ọ̀pọ̀ lọ́wọ́ rẹ lọ́la tàbí ìjọba yìí. àwọn ẹ̀ má jọ bọ́ kò sí mi ilé bàbá o àmọ́ pé yìí ni bàbá ẹ̀sìn ọ̀nà fún àbẹ̀jẹ́ bàbá kọjá. ó ní ọ̀sẹ̀ ní kó ti kí ọkọ̀ fún wọn. sọ torí délé ibi tí a dùn sí lágbègbè yẹn nínú ọ̀rọ̀ tọ̀hóòtù òun nìyẹn wọn àwọn tó ṣe pé wọ́n ń pèpè lọ síbi kí wọ́n ìlà ayé àbúrò òhun pé kọ́ máa tìmọ̀ kàmá sọ̀yà sí fàhádà máàna fàhádà tọ̀gbọ́ tó fìlẹ̀ ìgbàdà. àlàyé rẹ̀ ń bọ̀ wá gbogbo àwọn eléyẹn òun náà ni ìtumọ̀ tọ̀gbọ́t nínú ìṣe ìjọsìn torí ẹ̀ ti àsọ̀rọ̀ fún tọ̀gbọ́tò ẹ̀wọ́n ti ká sámà fi nǹkan kan tayọ àlà ara wa sọ́dọ̀ ọlọ́run láàrin àwọn èèyàn ẹ̀dá ìjà sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn ọmọ dàhíòlù àwọn olùpọ́nni olùyíní ká sọ́ra látara bẹ irú aburú yẹn máa ń wọlé fẹyìn àbá kan wá yín yín yín yín kí ló dé ìwo ló dé fẹyìn ẹgbẹ ọfẹ bá ké àyà kan ni ọba ké bọ́ọ̀ sì bá ké òfin lẹ́kùn sí wá sí mọ̀tẹ́yìn náà bá ti mọ wọn ara ẹ̀ náà tó náà ti bẹ̀rẹ̀ sí ní lọ kó wá sí mẹ́ta mẹ́rin jọ sẹ́gbẹ́ kò sí nǹkan mi ò padà máa yíwọ o nǹkan mi ò máa yíwọ nkéyìn ò tó wọ́n ti kí ni o wọ́n padà máa pè é yàn tó kẹ́yìn ò lè mójútó sọ́yẹ kó ṣe fúnra ara rẹ̀ á máa bàtìkù jẹ́ àbùkátà ká bàtìkù jẹ́ akálàtì ọbẹ̀ kẹ́nìkan ká àyà kan fún ọkọ̀ sábúrú kò sí àárín kankan tábí takonú sẹ́ríà ọkà tí ọkà kankan fún ọkọ̀ sí kú òtún sábúrú kankan bẹ̀. tí wọ́n á gbẹ wá ẹ̀dá kòtòrí tọ́lá ẹ̀já sí pẹ̀lẹ́ gbogbo tipa wọ ọ̀ka ẹ̀mẹ́jà lọ́mọ adágbálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́ńpọ̀sì ní bẹ́ńsà ní ìsìn táwọn yẹn mọ̀ sọ pé ẹgbẹ́ wa ẹ máa rúbọ̀ àwọn làwọn lè dé àwọn làwọn lè dé ẹnu tiẹ̀ máa pààyàn fún àwọn onípàtẹ ìṣègùn àìsàn kan náà gbogbo wọn mọ polongo orúkọ sí yàtọ̀ a tẹsẹ bá ń kú rírì tó lónìí tó lónìí máa gbé bọ̀ wá bá mi tọba ti pé ọba ti ṣe ojú pa alátakùn tó lónìí máa gbé bọ̀ wá eléyìí ni a tọba ti gbọ́wọ́ rẹ̀ kú gẹlẹtẹ ni máa gbé bọ̀ abẹ́mi bá lẹ̀ gẹlẹtẹ ẹ tọba ti kẹ́jẹ̀ ṣe kíní kan gẹlẹtẹ ni ìgbé bá lẹ̀ gẹlẹtẹ ni o. Ah, tọba ní pé kìnnì kan ṣe báyìí a ní tìǹtìǹ tìlátìlá ló ní èmi baálẹ̀ a ní tìǹtìǹ ọwá bá mo wà ní àgọ́ mi báyìí gbogbo tẹ́nì kìíní sọ tó pè tó lo yẹn lélẹ́yìí pè ní jẹlẹtẹ ìbílẹ̀ lélẹ́yìí náà tó pè ní amí tìǹtìǹ. àbẹ́yẹ mi rò pé ẹ̀ máa ń gbọ́ ásá tí wọ́n tó máa ń ṣe lórí rédíò sẹ́yìn tí ẹlẹ́yìn ẹ̀gbọ́ èyí mọ̀ dáadáa torí ẹ̀gbẹ́yẹ tẹ̀lé wọn lọ mọ̀ mọ̀ dáadáa àìsàn kan náà gbogbo wọn mọ̀ pariwo orúkọ ní ọ̀wà yàtọ̀ orúkọ òwòsàn rẹ̀ ẹ̀ńtẹ́nu ẹ bá sì mú alẹ́ lómi ọmọ sọ pé ah bí mo ti ń sọ̀rọ̀ yìí àwọn bàbá mi ó ti mọ kì í mẹ́ta mẹ́wàá lé èmi inú ooru kíní kan wọ́n bí òun sí inú ooru ẹ ah abíṣẹ́ ìmọ̀ òun ni wọ́n ti gbé òun sínú sẹ́yìn ni ẹ sì mọ̀ káwọn yẹn fẹ́rẹ́ tàn dọ́ rẹ̀ ní ọmọ lọ tààràtà bọ́ báyìí ti kó nílé iṣẹ́ rédíò tí bọ́ sí sáǹdì rẹ̀ ní ẹgbẹ́sàn rẹ̀ báyìí ah ó ti gbẹ̀rẹ̀ ìdò kalẹ̀ ẹlòmíì kò sí ṣe fóònù ẹ fóònù program ló ṣe wọn orí kọ́ọ̀tù wọn ti gbé sọ́hùn ó ti jókòó kalẹ̀ fi ẹ mọ̀ bọ̀ orí yóò pè tọ́ba lọ sáwọn yóò pè ah lágbájá àké rẹ mú o ó sàn sáwọn ní ó sáwọn lórí kèrékè ara jẹ́ ẹ̀ẹ́ẹ́ níjú ọlọ́nkọ́ kọ́ gbà wá kọ́ sọ wá kọ́ là wá kó níbi gbogbo ti jábọ̀ وعلى آله وصحبه وسلم تسليما كثيرا نعم كبير البابا نعم يا وعليكم السلام كذا Yeah. má da ọ lówó àkójọ yìí ni o ẹ má da ọ lówó ọ̀dùnmọ̀kẹ́ ni o tó ìjọba ìlú ló lọ náà. náà ti mọ ẹ̀yin náà ti mọ ẹ̀yin tó ti pé ọyẹ kọ́ lọ ṣọ́ọ̀pù ẹ̀ tí wọ́n ti kéde lórí rédíò ìgbé five thirty ni wọ́n jáde bó tilẹ̀ jẹ́ pé a ní ẹ̀sùn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ agbófinró wa àtàwọn tó wá láti Ìbàdàn àtàwọn tó wá ní sẹ́yìn aago mẹ́rin ò ní tìlù tó ti máa fi mọ́tò dẹ́rù bà gbogbo olù ìwà tí ọ̀dà ni kí lọ́kàn yẹn wọ́n la aago márùn-ún àbọ̀ ásírì ò ní tì tó hóhùn hóhùn hóhùn àwọn wíwá tí wọ́n wá ìlú mi ọmọ polówó lásán wá protest orò fún wa mú òun ni. obìnrin mùsùlùmá o ti wá ní ọjà rẹ tó lọ tẹ́lẹ̀ ọwọ́ ni gbé torí òní ọwọ́ ló lọ sọ́jà ó kún wọn ni o. àníṣe kápẹ́ pé obìnrin jáde tẹ́lẹ̀ kò sí tó burúkọ wá mú lọ lọ bọ̀ káwọn èèyàn fi lè mọ̀ pé kò o kò sí tẹ bá dé tán ẹ máa ṣe mọ ni bíyà ṣebí tán làwọn obìnrin ti ń jáde yìí ṣebí tán ni ẹ bá àwọn obìnrin olóró wọn bọ́ta ẹ bá àwọn ọmọ bọ́ta yìí ẹ bá ń sọ fún wa kò sí èméjì kan ẹni tí wọn èé bá rí tóbìnrin èé bá rí ó dájú sáká pé kò ní níyàwó toróbìnrin èrí kò sì ní lẹ́gbẹ̀ẹ́bìnrin kò ní lábúróbìnrin ó dájú pé ò níyà bákan náà kò ní bímọ bìnrin wọ́n bá yẹ pé wèrè o ṣé ìyàwó rẹ̀ ò rí ni sẹ́yìn òfin máa dààmú. tó ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àwọn ṣe sí yẹn ìjọ ti ń bẹ lára àwọn obìnrin wa pọ̀ nínú àìsí tí ọ̀gbá dùn. ẹ oró kùkùn díhùn látọ̀dún wọn ti wí. ní ìsìn obìnrin tó rí orò lẹ́sìn tó rí lọ́dún yìí tó bá di bí ọdún bíi márùn-ún mẹ́fà ni obìnrin kan wá fún ni nínú àtòrí orò ní kìnínní nù olùsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú ni sani ọmọ pé kọ́dà ọlọ́run bẹ wájú tẹ́lẹ̀ pé yóò kù. jẹ lọ sí pẹ̀lẹ́ o nǹkan bẹ kí ni ibẹ àwọn fúnra ara wọn sọ pé ẹwò kò sọgbọ kankan tí ń rùn òkú làwọn ìfàtà yìí jẹ ọlọ́pàá amúnijà amúni èwo tún lè pè wọlé tó kó sí òní bọ́ńbẹ́ tí n bẹ bọ́bẹ̀ wọ ló kú bẹ́ẹ̀ o èjó kù nìyẹn o. ebe ti ní tá a bá rúrú a ṣe kí ni kù jẹjẹ lé ni a máa ọgbọ oorun ẹjọ gbọ oorun wọn ni ọgbọ kan oorun òkò tẹwa ni tẹwa kàkún kan ẹ dáhùn kí ni ná tẹ ẹ máa tí wọn pè lóru ebi gini igi ni ọba Ọlọ́run dákun má jẹ́ kí làákà ìwọ wa lára. igi ni wọ́n lọ dobi lé lórí ilé ọba àgùn tó ju bẹ́ẹ̀ lọ. fídíò rẹ ti jáde láti láti náìtì nínú ọ̀rọ̀ tó tún tẹ̀lẹ̀ lọ́lọ́wọ́ yìí lọ́lọ́wọ́ ẹ̀fẹ́ ẹ̀sọ́ fún ọkọ mọ̀mọ́ fídíò bá a ṣe ń ṣe òkìní oró mọ́ bá a ṣe ń ṣe fún mọ̀mọ́ fídíò rẹ̀ á kíní bá ọ lẹ́rù wá fídíò bí mo ṣe ń ṣe sọ láti dọ́ àbí sáyé rí àìwo ìṣúná ni ta ni ewu àwọn àwọn dìkódà tí wọ́n ti gbé sáwọ́dí sí tí wọ́n bá ń kírun tó ń kálukú ó tún rí wò gbé wá gba gbé wá bíi ní ìsìnkú wá ṣe sọ láti lè ṣe àwọn akọ́bà rẹ̀ níwèé bá kírun kò gbé sáyé pé tó irun rèé o kí là ń gbé pamọ́ bẹ́ẹ̀ hajj tí wọ́n gbé kankan pamọ́ bẹ́ẹ̀ ìyẹn sọ fún mọ́mọ́ kọ́bà wa tí wọ́n yé bá rí lójúmọ́mọ́ òru ni wọ́n ṣe àwọn ní à òru à ń ṣe lójúmọ́mọ́ wàhálà pọ̀ báyìí tọ́ba lọ́jọ́ orúkọ yóò lè jù bẹ́ẹ̀ lọ àti àwọn táyìn rò pé wọ́n ní ìkànnì o tàlẹ́ agbátókù lọ mùsùlùmí láti jọ tààní kò sí ṣé wọn ò lóńdè wọn lóńdè bí akájíìfù lóńdè ṣe rí lọ́dọ̀ tí a gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bẹ̀rù wọn ẹ̀yin náà lọ́ọ́ kàn jàmọ́ nínú aburú tí wọ́n ṣe ní ìfẹ́ ní bẹ̀rù kankan kò sí bẹ̀rù kankan wàláhì kò sí lára wọn ní security meeting ní local government ní olúwọlé bẹ̀rẹ̀ ní secretariat nígbà tí ọmọ ní jẹ́ tó fẹ́ sọ̀rọ̀ pé kínní kan tábù musa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyà burúkú yìí wọ́n lẹ́yìn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ bí ọ̀daràn tó fẹ́ sọ̀rọ̀ ọgbà tó gbà ló tó sọmọlẹ̀ nọ́mbà ni wọ́n fẹ́ ṣe fá yóò ní ẹ̀sọ́ fún báyìí ti lọ pàdé ẹ̀yìn ìwọ náà gba Saudi lọ kó gba China àti India lọ kó lọ gbóògùn wọn wá ṣùgbọ́n ṣòro tá a ní àwọn kálukú náà nígbàgbọ́ sí wọn pẹ̀lú tí wọ́n ṣe tọ́ ọba ti nígbàgbọ́ sí wọn tí wọ́n bá ṣàṣeyọ pẹ̀lú gbọ́lọ́ tọ́lọ́ bá fẹ́ yóò mọ̀ ṣùgbọ́n tí wọ́n ìbá ti bá wọn ṣe ẹ bá ṣògùn awọ́rò ẹ bá ṣògùn tajà ẹ bá ṣògùn gbá ògùn fẹ́ nǹkan kan tẹ́ ẹ bá ti ṣe gbogbo nǹkan yẹn tí wọ́n bá ṣàṣeyọ pẹ̀lú gbọ́lọ́ kò ní mọ̀ torí wò ní nẹ́tíwọ́ọ̀kì gùn la ẹnpá àmọ́ sọ fún pé àní tí wọ́n fi wé tó súnmọ́ òun náà ní fóònù méjì tá a mú sẹ́gbẹ̀ ara wọn ìkan ní nẹ́tíwọ́ọ̀kì lórí ìkan ní nẹ́tíwọ́ọ̀kì lórí tètè bá pè wọlé síra wọn kò lè wọlé no network available ni ó sọ fáwa no network coverage àbí ẹ̀kọ́ no reachable not reachable àbí òní ọmọ wí fáwa ńgbà tá a di nẹ́tíwọ́ọ̀kì ògùn lára ṣùgbọ́n ní tí bá ti máa ń yọ ọ̀sẹ̀ tí ń dá ogún abẹ́nu gbọ̀ngbọ̀ ẹ mọ òkò ẹ kú ọmọ ni ó yóò ti gbé já lọ́dọ̀ nígbàgbọ́ sí. bí nǹkan yẹn ò ní í ṣe gan ọ̀wọ́ ìgbàgbọ́ tó ti ní ti ń kọ́. subhanallah ẹ jẹ́ gbogbo àwa tá a jọ lọ gbogbo àtà àjàgbàlagbà náà ẹ dákun ẹ jẹ́ bí tó ń kálukú wá bá gbèsè ayé wa dé yìí tó fi dórí èmi tí mò ń yìí èyí tí mo ti lò láyé kò dájú pé mo tún lè lù dájú kó dáadáa ta bá fi ti sàrà fún yẹn lókun ẹni tó lógún ọdún wa kí lámà dájú pé yóò lo ọdún mẹ́wàá sí àwọn àgbàlagbà wọn bẹ kálẹ̀ yìí sáàsì mọ̀ pé atẹ́kùn ti bá ń dolójì láàmú ó yàn fún ọmọ lọ túnra mú mọ̀ ni tí wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ látẹ́kùn tí wọ́n bẹ̀rẹ̀ lọ kádẹ́kì olórùlé fáànù ńkọ́ nígbà táwa bá ń sọ ń tà ń sọ ìta àjọ ọmọ fún àwọn bàbá wa tó wà ń kalẹ̀ kí lè fún àwọn bàbá wa ilé sọ. ẹ jẹ́ kó kálukú wọ́ sẹ́rù ara wa wò ayé tá a wà yìí kí là ń lé bẹ́ẹ̀ tá a tá a jí bàbá yìí táwọn òpin tá a bá bá a kò lọ́rùn. àdáyé ni o gbogbo tó kálukú bá lọ rí mọ́nú ilé rẹ̀ kó tètè lọ gbé kó bẹ́ẹ̀ tó bá lọ ságbẹ́rẹ́ kan tó hàn dáadáa tó kó nǹkan bẹ́ẹ̀ wọ́n tètè ọ́pẹ́rẹ́tì ẹ̀ wọ́n tètè bọ́ ìyá kó bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan ṣìrìkì yá ti àgbọ̀ tán kó sínú rẹ̀ kó tètè kó kó bẹ́ẹ̀ wọ́n rán padà bọ́ ọba gbé nǹkan mi wọ́n sọ pẹ́rẹ́sì ọ̀pọ̀ kan là. tòwọ́lá pẹ́ńdíìsì ni ẹ wọ́n ti bọ̀ là wọ́n bọ̀ gbé kó mẹ́ wàláì kó sí ni. gbogbo àwọn kan ẹgbẹ́ ẹni tó lọ rí lọ gbé ni èyí tá a fi kọ́lé lọ gbé gbogbo ẹ̀ kó ni gbogbo yẹn lọ tó dunu lọ lẹnu nínú ìsìn ní ọ̀gbọ́dọ̀ wọ̀ òun náà nílé yàrá òun nìkan ló ń gbọ́dọ̀ máa wọ ọjọ́ kan bọ̀ tí ọ̀bẹ ó tilẹ̀ lẹ́yìn àsunṣu jẹrẹ àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin wọn lérò pé bàbá alágbájá ó dìde ní pé wúre ò lè wò bàbá alágbájá bàbá alágbájá fún rẹ ní dìde abágbé dìde abágbé fún rẹ ní bọ́ aṣọ wọn bọ́ aṣọ lọ́rùn ẹ̀ fún rẹ ní wẹ̀ wọn wẹ̀ ni yóò tún wọṣọ fún rẹ wọn tún tún aṣọ wọ̀ fún ni subhanallah wọ́n tún gbé kẹ̀kẹ́ ẹ dákun ẹ bá wa gbé ẹ bá wa gbé oríkì wa ní sàbẹ̀gbé ní sísàbẹ̀gbé ẹ àbẹ́yẹ mọ̀ pé oríkì gbogbo wa ìlà sọ ọmọ kan bí ma wọ́n ní àbẹ̀gbé ni o oríkì gbogbo àwa yìí gbogbo apápátá nítorí wọ́n bẹ̀ wá gbé ẹ dákun ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé lágbègbè orí ẹ bá gbé lágbègbè ẹsẹ̀ ìgbà yẹn wà lọ wà ní kó ipò òdodo tó ti rí gbogbo tó ṣe ilé tí wọ́n níwèé wọ̀ kí ni bẹ́ẹ̀ ra ọmọ tó gbójú ọmọ tó yẹ ẹhàn lẹ́nu ọmọ tó bí tẹsí ma gbé lọ́pọ̀lọpọ̀ ọmọ tá ó sọ fún yín pé ah ògùn ẹran ọmọ ọ̀tá o àbẹlẹ òkú ogun máa ń sẹfọ ọmọ ọ̀tá ni kó tó kó sèkìní kan ó ti dìgbájú kó sàrùọ ó ti gbàgbé ọ̀fọ̀ lórí ẹja kìíníjọ wọn bá já ntọ́ ọ̀fẹ́ ká yé orí lójú rẹ àyípadà rí lẹ́yìn asólórí ibú bàbá asólórí ibú bọ̀dá yẹn asólórí ibú lọmọ yẹn ah tá a sì ní sànú ayé àtọ́dáhùn yẹn kúlẹ̀ nulẹ̀ rẹ̀ àti nkẹ́ báyìí àti nkẹ́ báyìí àti nkẹ́ báyìí ẹ dẹ́kun ẹja sọ̀ra ní gbogbo ìgbà tá a bá ń kírun wa là ń bẹ ọlọ́wọ́n ọba tá a bá ti sálámà sọ pé Allahumma la mani'a lima a'tayt wala mu'tiya lima mana'at wala yanfa'u dhal jaddi minkal jadd pé wọ́ ọlọ́run kò sẹ́ni tí ó kọ́ ntọ́ ọba fẹ́ fún yàn ntọ́ ọba sì tọ́ ọba fún yàn kò sẹ́ni tó lè fún yàn bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò lè rọ́pò níbi ìyá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ìpàdé ọ̀rọ̀ wa kí ló tà ń wí tá a mọ̀ tó máa ń tà ń wí ká nígbàgbọ́ sí pọ́nlọ́ ni ó ṣe. torí gbogbo onírìn ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ wa tí ò mọ́ làwọn ẹbí lérò káwọn jẹ́ kankan lọ́dọ̀ mùsùlùmí o wàláì wọn jẹ́ kankan kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ òkú àgọ́ lè yọ oríwó ya ó sísáré lọ́kàn lẹ̀kùn abọ́rúbọ̀yì bàbá ó abọ́yì bọ́sísẹ́ abẹ́ẹ̀kọ́ ni subhanallah àgọ́ àyàgọ́ àyàjẹ́ àyàjẹ́ àyàmú subhanallah táwọn àjọ sí asàlámù alaykum tamani ẹni pẹ́ táwọn èèyàn ń sẹ́nu sọlọ́rọ̀ àbọ́lọ́sà kan wà ní lérò fóun ní nǹkan òun jẹ́ nǹkan kankan yóò lérò rẹ̀ ní o fi máa sọ pé àwọn nǹkan tí ò ní túmọ̀ àwọn ní sẹ̀ǹsẹ̀ ẹ̀sìn àbáláyé àbí bíi ni pé Yorùbá lọ́lọ́run kọ́kọ́ dá Ádámà lọ́lọ́run kọ́kọ́ dá sóòsà lọ́lọ́run kọ́kọ́ dá nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ mọ̀gbà tó sàtó bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ànábì nù alayhi subhanallah a sọ fún wa pé nùlù wa iná ẹnìkan ò lè máa sọ fún wa pé ẹ òòsà ládàáyé bá mẹ alọba ọba àsẹyìn tí ọba jẹ ọba kí ni orúkọ wo ni ó fi jẹ ọba orúkọ mùsùlùmí nìyà tí ò yé wa bẹ́ẹ̀ jẹ láti ẹyàn àwọn oníṣẹ̀ǹsẹ̀ ni ẹjẹ́ wọn ti fún àwọn alákọ̀ọ́kọ́ bá ẹ ti bá wọn ṣé ẹ̀ òrùn ni ẹ̀ mọ̀ yọba tó ti jẹ àti mọ́mù tó ti jẹ kóró tó wọ̀ sẹ́yìn. nílé ọba sì ní ẹ lọ wà fi ọba wàhálà ni wọ́n yà síbẹ̀ sọ́kùn òrùwá ni. tí ẹ bá ṣe bí ọ pé nǹkan dàrú nínú kókó mi ìfisẹ́ nǹkan ta ni ọ̀jẹ̀ chairman ẹ̀ẹ́dọ́ gẹ̀ǹgẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ kan ni yóò tó gbé ẹjọ́ sí oṣù mélòó lónìí. bó ṣe rí nìyẹn ìmọ̀jà sanra wa ó ká mọ ní tá a wà ilé àlìkálí ń bẹ́ ń sẹ́yìn àbí ẹ̀kọ́ ni àbá àmọ́ tí ń dá ni adájọ́ ṣé Yorùbá wọn fi ń dájọ́ yẹn nígbà yẹn ni àbẹ́yẹ̀wò rẹ̀ lórí ìwé yorùbá ilé àlìkálì àlìkọ́ọ̀bì adájọ́ sílẹ̀ afáàjì ò sí sẹ́yìn ẹ wá sọ̀rọ̀ ilé oníkan tọjọ́ máa bẹ́ẹ̀ sọ́jọ́ pé bẹ́ẹ̀ sẹ́yìn ìkò láti gbìlẹ̀ o orúkọ yẹn bó ti wà tipẹ́tipẹ́ nù ẹ sọ ṣé anísọlájà lẹ́wọ̀ àsọ pé tipẹ́ kan ni ǹjẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní ni ǹjẹ́ òun ò sì ti ní mọ́ tipẹ́tipẹ́ wọ́n ti ta gbogbo ẹ̀ náà ti ná gbàrà wọ́n ti ná gbòòrò ẹni tó ní gan mọ́tò gbé hánu ni ìwà wàhálà tí wọ́n máa dààmú ara ẹ̀ ẹni tó ní ẹni tó ní gan kò wúlò fún tí wọ́n ní àwúlò fún. tọ́ba jẹ́ pé gbogbo kánrankànran tí wọ́n ń ṣe onítùmọ̀ ní kò yẹ káwa yóò jẹ́ sí láyé mọ́ àwa yóò kò yẹ ká sí láyé mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi nǹkan wí lọ́lọ́kọ́ yọ̀ nìyẹn pé ẹ wọ àbá ẹjẹ aṣòdodo ọ̀rọ̀ àtàmọ́ ni ẹ ti kókó tàbá wa ntọ́fà wà lọ lọ́kọ́ yóò jù bẹ́ẹ̀ lọ. àwọn tí wàá nájà lọ́dọ̀ wọn ò ṣe kíni o wọn wàá nájà mọ́ tó fi dórí ẹni tó nílé ọtí ń bẹ̀. lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí táwọn yẹn bá ti fẹ́ẹ́ sẹ́wọ́n pé ah! wọ́n mú bẹ́ẹ̀ ta. wọ́n bá túlẹ̀ ah! àbúmúsárì ah! bó láti gbégbà wọ́n bá gbẹjá. gbogbo ẹni tó kọjá fúrí tí ó sọ fóun lọ lé adáhùn ṣe pé ó fẹ́ lọ fó kankéèdì wọ́n sọ fún wọn pé nǹkan báyìí ló fi ẹ̀sìn Ọlọ́run ní ẹ̀sìn wọ́n wá tó ń kọ̀ fúrọ́ǹtì àwọn ẹni tí àárí ọmọ wọn ni àwọn àfáà ti sàlàyé fún wa pé kò ní wàhálà nú wọ́n ti ní àmọ́ wí nǹkan báyìí wọ́n ti ní àmọ́ wí nǹkan báyìí ní wàhálà ọlọ́kọ̀ yóò fi pọ̀ kì í ṣe pé nǹkan mi awọ ọ̀tà mọ́ ẹ̀sì mọ̀ pẹ́kẹ́ ń sáwó tẹ́lẹ̀ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùnà àti fìkìtì ń bẹ láàrin mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe pẹ́ pọ̀ gangan ní bẹ́nu rẹ̀ ó kàn fi ìsìlámù rọ́hàn ní síta ni ó lọ́pọ̀ tó ń kó fìtínà bá wa nínú àwùjọ tá a wà yìí àgbẹ̀ tí ẹ bá ti bẹ́ẹ̀ ni nínú òdò tá a wà yẹn nìkan sọ pé òun aláàjì ṣẹ́gun fàtàtì yọ wà lọ kọ pé mùsùlùmí tó bá ti di gbòòrò wọ́n ń pa gbogbo àwọn èèyàn lọ wọ́n ń pa gbogbo dúkìá àwọn èèyàn jẹ sáàtì ẹ̀rẹ́ àwọn àgbàlagbà kan nù òwe tí wọ́n ti dè lórí ọ̀rọ̀ yẹn náà ṣẹ́gun fàtàtì orúkọ ọsọ pé fàtàtì tó fi sí wọn ó yẹ kéèyàn ọ̀ràn lẹ́wọ̀n torí ẹ̀ tó ọ̀n borúkọ sáàmù jẹ́ ọgbó olóòsè jẹ́ mùsùlùmí ọwọ́ àmúwa lọ sóbẹ̀ tí wọ́n ba dúkìá rẹ̀ jẹ́ ní gbogbo ọdún tí wọ́n bàjẹ́ ṣé gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ sí ju two thousand lọ ní ètò ìtọ́sẹ̀sẹ̀ ṣẹlẹ̀ fẹ́rẹ́fẹ́ yìí ṣé gbogbo báwọn ṣe fi igi gún àwọn obìnrin dípà life lábẹ́ ní 1991 92. ninety one ninety two ṣé àwọn èèyàn ọ̀pamọ́ ni tí wọ́n lọ wo fáìlì òru ní ní lẹ́kọ̀ọ́ gọ́ọ̀mẹ̀ntì ní àbí òde òdìdí fódà ni wọ́n lọ wo ti mẹ́mbẹ́ mùsùlùmí lajú o ẹni tí ó mùsùlùmí máa ti ń ṣe nígbà léya sẹmọ pé àsọ pé ìyàwó olóró ọmọ jáde ìyàwó eléfà àti pé ọmọ jáde àtìdúró lọ́nà pé mọ́tò ò ní kọjá onímọ́rú ò ní kọjá olóòkàdá ò ní kọjá àbí tó bá mówó wá àtìgbé gbóngbó dání àkókùmọ̀ dání àmúgbó àmútí. nílẹ̀ nìkan ó ṣe ṣe tiẹ̀ tí ó pè kínní kan gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olófin wa yìí gbogbo àwọn tí wọ́n darí wa ni wọ́n mọ òfin oṣù tán sọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀lé kò sí inú constitution nàìjíríà wípé each person pé àárẹ̀ nìkan ṣoṣo bó ti wù kórí tó tí ó wàá sọ fún wa pé ẹnìkan kan gbọ́dọ̀ jáde ní ìṣẹ́jú kan lóru látó wa pé lọ́sàn ẹni tó láǹfààní ẹnìjọba àpapọ̀ ó lè pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ nígbà tí rògbòdìyàn wàhálà tó pọ̀ tó lè mẹ́mí àwọn èèyàn lọ́ba ń ṣẹlẹ̀ tí wọ́n dóòlà rẹ̀ títí tí ó gbà ó kéde state of emergency ó tún níyà á sì tán ṣe kí ni o tó fi kéde ẹ̀ mọ́ gbogbo wọn mọ̀ bẹ́ẹ̀ pé bẹnu constitution bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan kan gbọ́dọ̀ jẹ́ nìkan lọ́wọ́ látọ̀ a máa sọ káàkiri ibi tọ́lá jíde yìí ibi tọ́lá jíde yìí ojú yín dúdú o ẹ má jẹ́ àparọ́ o ọ̀làjú ò lè wá nínú ìsìn tẹ́sọ̀ pé ìlú kọ́ dá gbárò lásìkò kan èmi ò tiẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní òrò yẹn ọ̀ ẹ dákun ẹja mọ́ o ẹjọ́ wò lẹ́yìn rí mùsùlùmí tọ́ta odidi ọdún ìgúnran rẹ̀ fún odidi olówó kan tẹ́ẹ̀ ní sọdún ẹdún pẹran ẹ̀yin bàbá tó ti tẹ́lẹ̀ rí bàbá lókè ọjà ọlọ́ọ̀jà rí nǹkan lórí dáadáa tó ti tẹ́lẹ̀ rí pé mùsùlùmí sọdún léyà. àwọn bàbá wo orí àwọn orí rí àwọn bàbá wo kò lọ́nà náà náà wà kálẹ̀ mi ò rò pé wọ́n sọ pé àwọn rí rí ọdún ìtún ní àwẹ̀ gáàtà àtà dímọ̀ bàbá ọlọ́nà sì ra odidi oro ní two ten ninety six wọ́n rà wọ́n ti rò mọ́lé. ஒரு ருக்கு ஒரு ருபது a single person kèésì sọ̀rọ̀ ìjọba o wọ́n sì ra orò ah, ọlọ́mọ dúpẹ́ tó ṣe mí ní mùsùlùmí o <laughs> ẹnìkan kan lè ṣàdédé wá polówó ọ̀rà ẹ̀sìn mi ra ẹ̀sìn báwo ṣeéṣe wàláì òwúrẹ́ ni àwọn náà ti mọ àmọ́ pé nǹkan yìí ò ṣe kí ni o kò ṣe nǹkan tó mà ò ní ìtumọ̀ gidi kankan eré lásán àbí ọlọ́run bá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ kọ́lọ́n kó dúró tèmi àtẹnì kọ̀ọ̀kan wa ẹ̀sìn tá à ń ṣe tọ́jú sí islam wa ọlọ́run dákun járe mú délé o gbogbo ohun tí bẹ́ẹ̀ sì náà jẹ́ ọlọ́run dákun máa jọ wọ inú ìgbésí ayé wa bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ àtàwọn tó wò síbẹ̀ ọlọ́run dákun bá ní dúró tì wọ́n ọlọ́run dákun gbogbo ohun tí jẹ́ má burú dákun bá ní lè jìnnà sí wọn èyí tí ń paka sọ́nà alámọ̀lẹ́ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run dákun bá ní tutù ọ̀là agbára rẹ̀ ọlọ́run àbí islam jọ máa àlékún fàyàbalẹ̀ àlékún rọrùn ọlọ́run dákun ṣe fún ọ gbogbo àwọn ọ̀dọ́ àbí ọlọ́run dákun já máa kọ lórí dáadáa já máa pọ̀ lórí nínú ẹ̀sìn ọlọ́run ọ̀nà agbára rẹ̀ lóògùn rẹ̀ subhanaka allahumma wa bihamdik ṣẹlẹ̀ la ilaha illa ant astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi wa barakatuh.